tí ó mú mi ṣìwàwù Èdùmàrè má jẹ́ kó yá lé mi ohun tí ó mú mi ṣìwàwù bá mi má jẹ́ kó yọ ọ̀dẹ̀ mi mò ń ké mò ń pariwo mò ń bẹ̀bẹ̀ sí ọba mi o mò ń ké mò ń pariwo Èdùmàrè dákun ṣọ́ mi torí pé bá dánwò bá pọ̀ lápọ̀jù ó lè mú ní ṣìwàwù sẹ́ẹ̀ torí pé ohun tó kọjá agbára ẹni ó lè mú ní ìṣíwáwó èrò ohun tó mú ní ìṣíwáwó Èdùmàrè má jẹ́ kó yálé mi ohun tó mú mi bá má lọ àbí mi jẹ́ bá mi jẹ́ kó jìnnà sí mi ohun tó mú mi ìṣíwáwó jọ̀ọ́ má jẹ́ kó yálé mi ẹ̀bẹ̀ ni. kí n fún ọmọ nǹkan tó sọ yìí ṣé torí pèmí ni mò ń handle owó ń bí ń sìn tí mo jẹ́ accountant ní company ń sìn ó ní kí nǹkan máa yá ilówó ó ní kí nǹkan máa kówó lẹ̀ ká máa fi ṣe làfùlàfù torí mi àti ẹyọjọ́ rẹ̀ wá ayé ọ̀rẹ́ ọ̀tọ̀ ayé ibi iṣẹ́ ọ̀tọ̀ so tó bá jẹ́ pé bẹ́ẹ̀ lèmi ṣe wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ o rò pé o máa bá mi ń bì ni no mi ò lè ṣe o èmi ò lè ṣe mo sọ́ọ̀rì gan-an tó bá mọ̀ pé o lè jẹ owó ọmọ ibi tó lè lọ lọ síbẹ̀ tó bá fún ẹ lówó no problem tó bá dẹ̀ fún ẹ dẹ́ so be it. Yinka o ò ṣe kúkú sórí ẹ pé now look at it like this way ta ló bá mi get ṣe. èmi ò bẹ́ẹ̀ sọ yẹn o. you did ó dẹ̀ bá mi gẹ́ẹ̀tì ṣe omi tí mò ń gbé tẹ́lẹ̀ wá ṣùgbọ́n mo ṣe múra jáde so you expect me to be dressing like this kí dẹ̀ máa jáde nínú bẹ́ẹ̀ nǹkan i need to step up. tó bá fẹ́ step up ò dẹ̀ bẹ́ẹ̀ lọ́n step ẹ̀ lọ díẹ̀díẹ̀ ni làwọn aṣọ tó ń wọ̀ káàkiri ní ìsìn ṣe báwọn tó ń rí ẹ̀sìn náà náà rí ẹ nígbà tó níṣẹ́ kí náà rí ṣe sí ń gbà ẹ́ kí ló ń tó fẹ́ máa live fake life kí ló ṣe. nǹkan àbúrò i'm not living a fake life i'm just trying to live up to expectation. Hello, ni mo my friend hello my friend. ṣé o fẹ́ yá mi lówó yá. àmì ò lè jẹ́ ní owó kó dákú bó ṣe wà yín sìn tó bá jẹ́ kówó complain ló wà lọ́wọ́ mi ní gbé ẹ lọ hospital àtọ́ tó bá jẹ́ bí mo ṣe ń ṣe nìyẹn mi ò ní bọ̀gá sọ̀rọ̀ lẹ́nu kan wípé mo lọ́rẹ̀ nìkan tó fẹ́ wọ bí akínádùn ọ̀hún ṣe interview fún ẹ̀ náà ṣọṣẹ́ interview náà pẹ̀ ọ̀hún ṣe fún ẹ̀ náà ọlá àwọn nǹkan tèmi ti ṣe síbi náà fi gba wọlé àmọ́ oh better thank you six twenty one ó ṣe gan tó ti yẹ mí lówó tí mo lè yẹ simple. <laughs> o sir. ìka rí pé mo busy gan please come back later please gbàdá wájú. ìka òun tí a sọ fún mi jáde lọ sẹ́yìn. jáde mo busy gan jáde ń sìn jáde yes o ṣe ń bọ̀ ní ọ́fíìsì mi lọ. jáde tó bá jẹ́ lórí bó ṣe ń pè mí jáde eh. èmi náà ṣe máa lẹ̀ jáde. kò sí wàhálà jáde kò sí nǹkan kan tí mo fẹ́ bá lọ́wọ́ ẹ̀ owó ló wà ń bí ilé owó ni bí jáde kò sí wàhálà ẹni àbó ṣe lè kí rí má wọlé jáde jáde ṣe wéra ní oṣù. Èdùmàrè dákun ṣọ́ mi torí pé bá dánwò bá pọ̀ lápọ̀jù ó lè mú ní ṣèwà òṣẹ́ torí pé ohun tó kọjá agbára ẹni ó lè mú ní ìṣíwáwó èrò ohun tó mú ní ìṣíwáwó Èdùmàrè má jẹ́ kó yá lé mi ohun tó mú mi bá má lọ àbí mi jẹ́ bá mi jẹ́ kó jìnnà sí mi. kí ló ṣe mọ́ mi. Ah, wo mi ti ẹ̀ ẹ sí mo kàn mọ̀ pé inú tó máa ràn wọ́n yẹn náà ló tún ó ló tún ti tẹ̀ rẹ mi ti ẹ̀ mọ̀ mi ò lè explain. Just calm yourself down, calm yourself. Ṣé dókítà ti attend to? Ó ti attend to. <gasps> Bọ́wọ̀ ẹ ti sọ kọ̀kọ́ fún mi You know what, you know what, you need to stop crying. This is not the right time to shed tears, okay? Mark came off. Since the doctor ti attend to her, she'll be fine, okay? <sighs> Ah, doctor ti tẹ̀lé mi. Incisional hernia but uh, doctor how come. Sherry, ó máa your ṣèyàn This thing we are talking about is stage by stage. Bó ṣe wá rí stage tí ti mommy baby. yìí, ah, ó ti really good gan ni. And ah, they need any other option than key as she surgery fún wọn lọ. Yes. Surgery. surgery. Sir. Doctor yes surgery tẹ́ ń sọ̀rọ̀ nípa ẹ̀ àti mọ̀ pé owó náà ló máa gbà yes but bí èlò làwọn ń sọ. kò ń ṣe owó tó pọ̀ jù náà bẹ́ẹ̀ lọ ok ok four hundred thousand naira la sọ. four hundred thousand. yẹ yẹ ah mọ́mí mọ́mí mọ́mí. Um, um, <laughs> yeah, yeah, yeah ibì kan ṣoṣo tí mo rò bí a mo no doubt ẹ it's not just going to work dúró àwọn àbúrò mọ́mí àti àwọn sísá wọn kọ́. òun fọwọ́n àbúrò mọ́mí sílẹ̀ kò sẹ́ni tó lówó lọ́wọ́ nínú wọn kò sì ẹ̀ ti dá so mọ́mí mi máa padà kú. Yeah. You know. Ah, owó máa lágbára o. Stop it. Stop shedding. You know I don't like this. You know I don't like this. Stop. Stop. Sorry. Um, Titi. Yes. Ibi tí mò ń rò pé kò ní work yẹn ni màá padà to try. I assure you, you gonna get away. Ah. Mommy is not going to die. Mm -mm. That's out of it. Okay. Mommy is not going to die. Do something, please. I, I will, I will, I will, I will. Do something. Àwọn nìkan ni ìyá mi, àwọn ni bàbá mi. Màá mi nìkan lè ní sí mo ní o. Stop shedding tears. You see, I'm going to try another strategy. Hmm? Ibi tí mo rò dáa ní wọ́ọ̀kì. They're not my legacy. Just stop crying, okay? Mommy is not going to die, okay? Stop shedding tears, okay? <laughs> Bless my mommy. She's not going to die. à ń kílọ̀ sẹ́ńdé. kí ni nǹkan tó fẹ́ bá mi discuss. mo yẹ láti gbà ó kí ló fà á. Well, I think it's uh, Oshogbo in um, Adadipo Hospital. Oh. Just come to Kumasi, Kanawa èmi. ìbẹ̀rù lọ sóòtún àwọn ọmọ rẹ̀ lọ sóòsì ní gbogbo nǹkan náà ní wàhálà. wípé kò lè sọ nǹkan tó ṣẹlẹ̀ fún mi àbí. ẹ kí sọ nǹkan tó ṣẹlẹ̀ kò dé ẹkùn ìdá. má sọ délẹ̀ o ẹlẹ́ẹ̀kejì ẹ má sọ délẹ̀ o má sọ délẹ̀ bóyá o rò wípé mi ni màá yẹ ní four hundred thousand naira. níbo ló fẹ́ kí n ti rí èyí gan ni sálárì gbẹ̀ngẹ̀ tàwa ẹ̀ gbogbo àjọ forí ara wa pamọ́ síbi ìlú ó mọ fúnra rẹ̀ o lónìí ó yẹ kí ìwọ náà mọ̀ náà ṣé bá jọ lọ sí school àjọ kàwé ní àjọ ṣiṣẹ́ mi ni tó bá fẹ́ gba ẹni lòun wá lọ sí wàá fọ́lọ̀ normal protocol tó yẹ kó fọ́lọ̀ náà wàá lè jẹ́ kó gà mọ̀ pa ẹ̀. òun tó lè ṣe lọ́pàá ọ̀gá explain bó ṣe explain fún mi orí pé bàtò sọ ó dùn mí gan-an ó dẹ̀ rà ó máa dùn ọ̀gá mọ́ bákan jẹ́ kọ́mọ ìpín kan yẹ ẹni four hundred k má béèrè four hundred lọ́wọ́ ọ̀gá béèrè five Yínká kí lọ bá ọ̀gá ó bẹ̀rẹ̀ mọ́ revolution impossible. àwọn tó bá lọ bá ọ̀gá wa ni olórí wa nìyẹn. ṣòtúmọ̀ tó fọ́ ni ó là pé ní lọ́ọ̀tù pọ̀ gbogbo owó tó wà lọ́wọ́ mi ń ṣiṣẹ́ kó fọ́gà ni wọ́n dẹ̀ wà nínú ọ́fíìsì wọn ti jáde tó tí ìbá tiẹ̀ tó iye tó fẹ́ béèrè àbí iye tó léèdì gangan wọn á kó fún ẹ wọ́n dẹ̀ ní wọ́n mọ̀ kọ́ máa kọ́ check fún ẹ wọ́n á kọ́ check fún ẹ. lọ́gbà mission impossible nǹkan tó lè kọ́ ó ti sọ tẹ́lẹ̀ nígbà tí Ṣadé fẹ́ gba lóun twenty thousand naira ṣòro gbà. fi ọ̀rọ̀ Ṣadé lẹ̀ o ò mọ nǹkan tó wà láàrin Ṣadé àtọ̀gá o àdẹ mọ nǹkan tó ti kọjá láàrin àwọn méjèèjì twenty thousand naira tí ọ̀gá ń lè fún Ṣadé ìyá náà sọ̀rọ̀ pa yìí. ọ̀gá sì ní ìyá ọ̀gá máa tètè dẹ lóhùn. kò ní fọ ẹ lọ try ẹ lọ tọba fún ẹ àwọn nǹkan mẹ́ta lè ṣe try ẹ try wọn wò náà try wọn wò náà tó bá débẹ̀ má béèrè fọ́ má béèrè fọ́ béèrè five àbí six. lọ sí reception ẹni nọọsì tẹ bá bá ń bẹ um, ó máa sọ bí máa sanwó sí fún yín tẹ bá dẹ̀ ti san a máa bẹ̀rẹ̀ iṣẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀. instantly àbí. thank you sir. thank you sir. mo ń ké mo ń pariwo Èdùmàrè dákun ṣọ́ mi torí pé bàdánwò bá pọ̀ lápọ̀jù ó lè mú mi ṣe àwùsẹ́. o oh, baby. All right. Hmm. pa ṣé wọn náà wà pa. ok. o ti ń set. àbí nà. yes báyìí mo kàn tí mo bá ẹ sọ hmm? tí bá now. sọ̀rọ̀ náà. àìwọ What you o ti wọlé mo ti tó ẹ̀wọ̀ You dùn yẹ pé o kù síbi kan àbí bóyá òun gbá ó wà òkè kí wọ́n ti ní ilé fẹ́. owó mo stubborn gan. ọmọ ìfọ́nni jàmùjàmù nǹkan mi ló fẹ́ sọ stubbornness ìyẹn ló kéré jù àwọn kan wà gidi ni àwọn kan wà ìwà pàǹlẹ àwọn kan tí ó jẹ́ pé violence ni kò sí tí ò ní ṣùgbọ́n stubbornness á lè máa àwọn ló kéré jù ní nǹkan tó jẹ́ pátríbù tó bí ní ẹ̀ tó lè lè kó ní ọkọ a máa manage yẹn ló kéré jù kí ló jẹ́ mo stubborn ah máa lọ bẹ̀rẹ̀ rárá. wàhálà hmm. bá ti lè fẹ́ mi pẹ̀lú ṣùgbọ́n mi. Hmm, hmm. mo fẹ́ mo fẹ́ kò sẹ́ni tí ò ní ṣùgbọ́n gbọ́dọ̀ ń gba ṣùgbọ́n ara wa kọ́ ló ń ṣàánú ni so ilé ni ilé ẹ̀. so omi pé mo free báyìí mo lè ṣe nǹkan tó bá wù mí. jọ feel free gbogbo tó bá wù ẹni kò wọ kò sí yàrá tó lè ilé ti di ilé láti lọ so feel free rìn tó bá wùn ẹ́ ṣe bó bá ṣe wùn ẹ́. wá ní o lè fẹ́ mi pẹ̀lú ṣùgbọ́n mi no wahala that means pe i'm free to do anything. wọ́n feel free ìwọ gan-an máa pè ní arílẹ̀yànká lọ oh. síbi tó bá wùn ẹ́ ní ìdájí kò sí kí ló fẹ́ mọ̀ létí o feel free enjoy your life my dear enjoy. okay wọ́n ti sọ bẹ́ẹ̀ hmm. let me start from here. Hmm. mi mọ̀ bóyá kí lélẹ̀. kí ló jọ. kí ló fẹ́ ṣe o fẹ́ fa sìgá mi. Ah, bó o ṣe sọ sí pé mo free láti ṣèkọ́ tó bá ti mú mi náà. ẹ o free bọ ìgbà tí wọn náà ka wá tíbù tó wà lára rẹ o sọ pé mo fa sìgá mo fa nǹkan mo nǹkan gbé nǹkan gbọ́jà o sọ yẹn fún mi náà stubbornness nìkan ló sọ fún mi lóye ọ̀nà fún mi pé mo stubborn mo dẹ̀ gbà ẹ bẹ́ẹ̀ bọ̀ pé wọ́n gbọ́jà wọn fa nǹkan wọn mu o sọ yẹn fẹ́mi náà tẹ́lẹ̀ náà. kí ló bá dì nù ẹ kò sí kòkó. ó bàdù ó bàdù fóbìnrin o ó bàdù àkọ́mọ́ ah, bọ́ta láti inú ìfín ó bàdù bàdù fẹ́ kó rí ẹ pé gbogbo díẹ̀ máa ho ní gbòdá náà káì káì káì àmúdẹ sóòtú fẹ́ fi sẹ́nu márùn márùn máa domi sí o ma, domi sí o. ṣé òun wá èmi ni. yóò wá ìnìyẹn tó jẹ́ jẹnẹrétọ̀ ni máa domi lé lórí o. ó ṣe máa sọ fún mi kí n máa smoke. ó ṣe máa smoke. ó ṣe ní smoke. ọ ah, o ti lé oko wa balẹ̀ ọ̀la jẹ o ṣe máa smoke ṣé bí tí o ti lè smoke. ẹ sígbà tí wọ́n wọlé ṣe gbóòórùn kọ́kọ́ fi smoke bí tí wọ́n tẹ̀ tẹ̀ ń lọ́pọlọ yín kí ni ìwádìí tó wà sálẹ̀ ṣé ṣe igbó nìyẹn. àyànso. o tún fà yẹn náà. Ah, ah. performance ẹnu nínú fi hàn. pé ọjọ́ rà owó owó rárá gbà tó yẹn ó gbà tó ó tún wá mú gbogbo àgàn ojú lásán òun kí n tó mú yìí o de gbèsè gàjà ló fẹ́ máa fà á o ti respect rẹ stubbornness nìkan ló sọ. jọ́dún tó tó tó tó bínú ṣe sáwọn jẹ́. ògùn kìíní yẹn ni o sọ̀rọ̀ báyìí láti bẹ̀rẹ̀. ní kẹ́ni problem kìíní yẹn. ní kẹ́ni òun nìyẹn báyìí òsibó ifẹ́ ṣé ó máa hàn níwá ìgbégun ọmọ adé báyìí. tó bá ti bẹ́ẹ̀ jì kó lọ fẹ́ ọmọ church. ẹ jẹ́ ìfẹ́ jẹ́ ìfẹ́ òṣèré mi ló máa fẹ́. jẹ́ ìfẹ́ máa fẹ́ bẹ́ẹ̀ máa fẹ́ bẹ́ẹ̀ kí náà sọ yìí. ọ̀gá kò sí ìdá àwọn kò sí ìdá. àwọn tó lọ sí church. bẹ́ẹ̀ ta ló kó sí. iná ló ń jà pẹ̀lú àkọ́bí lọ kó sí. iná máa ń kó sí lọ lòlòlò májàlẹ́kùn májàlẹ́kùn àwọn ọmọ náà lọ́rọ́ dì. mo wò náà àti bí mo ṣe ń dúnlẹ̀ kára ti folúwẹ̀ ó ṣàánú bí olóńgbò míẹ́ẹ́n míẹ́ẹ́n. ṣé orí burúkú ọ̀gá ṣúgẹ̀ fún mi jọ tí mo fi ṣubú tó bá ṣe ti máa gbọ́ ojú ẹ̀ tó yẹ wèrè ṣá àpòpọ̀ dáfẹ́ ń tẹ̀ wá nílé yìí ni ṣúgẹ̀ fún mi jọ mo lè ṣe tú dọ́kítà yọ̀rọ̀ kò ṣígẹ̀ tó ṣí mo lè ṣe tú ẹ nílé òkè. Ah, ọ̀gá ẹgbẹ́ abúlé ni amúgbélé gbé wálé ah kí ni rubbish mo ní màá bá yín yanjú ẹ̀. ó ṣe ọkọ mi fún gbogbo àdúró tí ẹ lórí mi mo really appreciate ẹ kan pẹ̀lú gbogbo ìtọ́jú tó ṣe tí màmá mi fi lálàáfíà èṣù bí èèyàn èèyàn bí èṣù kò ní yà wá lágbára ọlọ́run bọ́lọ́run ṣe wá ń jẹ́ ọlọ́run sórí gbogbo ọmọ tí mo kọ látọ̀run báyìí inú ilé ẹni màá bí wọn sí hmm. a máa jẹ wọn ọmọ lágbára Ọlọ́run àmín Jésù àmín àmín àmín àmín it's okay àmín. babe yes dear. ìyá yẹn báwo ló rògbò ṣe jẹ́ sí mi. <laughs> mo mọ̀ pé love mommy mo mọ̀ pé bí ìyá náà ni wọ́n ṣe jẹ́ sí. she's like a mom to me because ẹni tó wú òṣùṣù tí ò ro condition mi tó fọwọ́ sí ìfẹ́ mi àti ẹ̀ láì complain tó dẹ̀ mọ̀ pé nǹkan ṣe bákan bákan you get she is my mom as well. Thank you. and I do everything tí n bá ní in capacity láti take care of. Thank you. So gbogbo ọpẹ́ tó ń dúró mi is not necessary, okay? She is your mom, she is my mom as well. So whatever I do, I'm doing it for my mom okay? o ṣe so that's the way it is. Mm, mm. mm. <laughs> thank you so much olówó orí títí láyọ̀. Mm. ìyàwó akin ẹ já lọ sí hospital ká lọ Okay, mọ́mì. okay ẹ mọ̀ okay. tí yẹ kẹ́ máa jókòó báyìí. Ah, ṣé ah eh, mm. eh. Doctor náà ti pẹ̀lẹ́ mọ́. ojú yín náà ti yàtọ̀. ẹ wo mú mi mo fẹ́ kẹ́ bá mi dúpẹ́ lọ́wọ́ akin gidi gan-an in fact mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ wípé akin nífẹ̀ẹ́ mi ju bẹ́ẹ̀ mi gan ṣe nífẹ̀ẹ́ lọ. èmi náà dẹ̀ ti wá sọ fún wípé èṣù bí èèyàn èèyàn bí èṣù kò ní ráyè láàrin wa tí gbogbo ọmọ tí mo kọ pátápátá bá jẹ́ one million akínni màá bí fún. ọ̀ọ́ ẹ má dẹ̀ dùn mọ́ mi nínú o ọ̀rọ̀ ah. tó dáa ló sọ àṣẹ ọlọ́run ti gùn bó ṣe máa rí náà nìyẹn èèyàn bí èṣù èṣù bí èèyàn ò ní gbàrin yín kọjá èmi tí màá bá yín tọ́ gbogbo ọmọ ọ̀nà yín lélẹ̀ mo dúpẹ́ dúpẹ́. Eh, ọmọ akínni <laughs> kò gbúdọ̀ ṣojo òun ló ṣe dúró gírígírí ó ṣe ó ṣe. ṣe nǹkan tẹ̀yìn méjèèjì ṣe ẹ̀yin máa ṣe bẹ́ẹ̀ mọ́ mm-hmm. I told you she's my mom. and your mom is my mom too. <laughs> so ẹ máa dúpẹ́ lọ́wọ́ mi tó tà mí gẹ̀. tírélà ò ní gba àárín mi kọjá lágbára ọlọ́run ní ìtọ́jú ilé. torí gbohun tó kọjá agbára ẹni ó lè mú ní ìṣòwò èrò. Yes, good day, sir. <laughs> You're welcome. Yes, uh, gentlemen, do you have your seat? Oh, um, sir, báwo ni oh, ó ṣe ṣẹlẹ̀ gbọ́gbọ́? Ah, bá a ti ń bini nìyẹn o, kàyéfì ni o. Bí mo dẹ̀ ṣe máa ń gbówó wá as usual nìyẹn. Má lè keep ẹ̀ sínú big draw mi bì and kò dẹ̀ sẹ́ni tó mú rí. Bọ̀ mo kàn dé ni mo wà surprise kan ti gbé owó yẹn lọ. Ta ni ẹni tí ẹ̀yin fura sí? Um, mi ò tiẹ̀ lè ronú jùlọ ẹni tí mo fura sí accountant company ni. why him. torí pé òun nìkan ló mọ bówó ṣe ń wọlé even owó tá à ń sọ ń pa ẹ òun ló bá mi gbà wá ojú ẹ ni mo ti gbé síbi tí mo gbé sí so òun nìkan ni mo fura sí. òun ló mọ wípé owó wà ń bẹ. yes. good um, ibo ni ọ́fíìsì tẹ wà. Um, ẹ bá a ti parí ọ́fíìsì ẹ lọ́nà ọbẹ̀ ṣe ń bọ̀ kẹ́ tó wọ large entrance tẹ́ fi wọnú ọ́fíìsì mi yẹn ibẹ̀ ni ọ́fíìsì ẹ wà. okay ẹ̀yin ẹ má wọrí ah, iṣẹ́ ti bẹ̀rẹ̀ nìyẹn. ẹ jọ̀ọ́ máa dúpẹ́ o máa mọre o ẹ jọ̀ọ́ ẹ bá mi ṣe o ẹ gbà mí o. tí bá fẹ́ rí mi answer question yìí nípa rẹ́kọ̀dù mi ní complain yìí in fact I think it is over three hundred million naira tó ti ń wá sí ọwọ́ mi tó dẹ̀ jẹ́ pé mi ni mò ń dìlé fàì fún ọ̀gá tó wò dé ní ìsírí láti bí ọdún bíi mẹ́rin márùn-ún tí mo ti wà nílé iṣẹ́ ẹ̀ sọ́gbà tó máa fi jẹ́ pé léèdè máa sọ pé mo fẹ́ gbé èmi kẹ̀ kí ni mo fẹ́ fowó ọ̀gá ṣe ìbùkún ọlọ́run èèyàn fi ń là láì fi làálàá fún wọn I am serious èmi kọ́ èmi kọ́ ọ̀gá fún wa wá sọ fún yín pé mi kọ́. customer. sá. ó máa inú mi máa dùn tó bá lè help ara rẹ látara pé ó help àwa náà. okay kábà wípé ọkọ pé mo ṣe ń wọ yìí gentleman ló jẹ now nígbà tí o gbé wíìmẹ síbẹ̀ pẹ̀lú ga bóyá nígbà tó délé àbí ibi tó ti ń ṣe fàájì àbí kinní kan ta lẹni tí o sọ lójú ẹ gbà àti ẹni iye báyìí lọ́fíìsì ọ̀gá pé iye báyìí lọ́fíìsì. Ah, bóyá bí tí ẹ ti ń gé ẹ̀tẹ̀ rọ́ǹgì ni mi ò gbé owó lọ síbẹ̀ ọ̀gá wà nínú ọ́fíìsì nígbà tí mo gbé owó fún wọn normally tí n bá gbé owó fún wọn bẹ́ẹ̀ yẹn ó lẹ́ni tó máa gbé lọ sí báńkì láti remit sínú account company wa mo gbé fún wọn ni mi ò dé bẹ́ẹ̀ anybody sọ̀rọ̀ yàtọ̀ sí ẹni tó wà ẹ tí mo dẹ̀ sọ fún náà mi ò mean ní bákan ọ̀rẹ́ mi ló wá àbí mi mean ní anything that is it mi ò sọ fẹ́ anybody ń ta àbí bí abákan. ọ̀sọ̀ fẹ́ nìkan ní ibiṣẹ́ yín. ọ̀rẹ́ mi ni ó nídìí owó ni mọ́mì ẹ̀ sì lọ́spítù ó dẹ̀ ní kí yá òun lówó company mo dẹ̀ ní mi ò ní ó ní tèmi kan mi náà ní mi ò ní mo dẹ̀ sọ fún pé mo ṣẹ̀ṣẹ̀ kówó fún ọ̀gá ó ní the only person tí mo lè sọ wípé mo ever sọ fún nìyẹn ànàjọ yẹn náà dẹ̀ ni so mi mọ bọ́ọ̀gà ṣe ṣe ọ̀rọ̀ owó ó dẹ̀ yà mí lẹ́nu gan torí wí eléyìí ó ṣẹlẹ̀ láàrin wa rí. Ah. ta ni ọ̀rẹ́ yín. ọ̀rẹ́ mi gọ̀gàn ni tímọ́tímọ́ ni kò yẹ yín sìn èmi gan ni mo mu débi iṣẹ́ yẹn èmi gan ni mo mu débẹ̀ kò dẹ́ ṣó lè àtijọ́ wa láti kékeré kò jalè rí sá bí mo ṣe sọ ìgan mo mo mo mo fẹ́ lè máa gbèsè pẹ̀lú pé mo dá orúkọ ẹ̀sọ́ orúkọ ọ̀rọ̀ tá a sọ lọ́wọ́lọ́wọ́ yìí. ta ni ọ̀rẹ́ yẹn. akin lorúkọ ẹ̀ akin òkè dára bẹ́ẹ̀ni ọ̀rọ̀ àkóbá àdàbà Ọlọ́run jẹ́ kẹrí o and eh, you see Yinka happens to be my childhood friend láti kékeré láti dàgbà wọn ò dẹ̀ fi ẹgbà kan ká mi mọ́ ò lè pé mo jalè rí i'm not a thief ó wá ń yà mí lẹ́nu bó ṣe ń dárúkọ mi sínú nǹkan báyìí mi ò bọ́ pa ẹ̀. wọ́n àwọn ṣiṣẹ́ títí wa ni Yínká ò dárúkọ ẹ wípé ó jalè ṣùgbọ́n jẹ́ ká mọ̀ wípé ìwọ nìkan ni òun bá sọ̀rọ̀ owó náà nígbà tí o sọ wípé mọ́mí ẹ sick. yes mo sọ fún. wípé mọ́mí ẹ sick. wípé mọ́mí mi sick. mọ́mí ẹ sick àbí. wípé mọ́mí mi sick I told him that. Ah, ìyẹn làwọn àwọn gbọ́ tàbí ṣe investigation wa àdẹ̀rí pé kò sí nǹkan tó ṣe mọ́mí ẹ. ṣòtìrí kù wọ ni o mọ bí owó yẹn ṣe lọ. Um, actually kò sí nǹkan kan tó ṣe mọ́mí mi ṣòye ń sá mọ́mì ń fi àǹtí mi lọ sick ẹ̀ǹdà mo wá wò ó pé tí máa sọ pé mọ́mì lọ sick owó yẹn máa tètè jáde ẹni fàtìkẹ̀tẹ̀ máa wò ó àwọn fámìlì wọn ti tọ́jú wọn wọn dẹ̀ ní ìdówó mọ́. ok o padà ní ìdówó yẹn mọ́. mi ò padà ní ìdẹ̀ mọ́. wá iṣẹ́ tuntun wa làwọn ṣe ṣé o ti yẹn sìn àwa náà pè é lólè ọ̀rẹ́ ẹ̀ náà dẹ̀ pè é lólè ṣùgbọ́n a gbọ́dọ̀ mọ kí ló ń ṣẹlẹ̀ ká tó lè mọ ìgbésẹ̀ táwọn máa gbé. but don't worry wait um, mama release her very soon. But when your mọ́mi fi ń ṣe yes she's getting better she's oh. getting better. hospital náà. Um, uh, Kingsley hospital ní ọ̀nà àdìgbẹ́fẹ́. Kingsley hospital alright no problem mo ń bọ̀ sir. má pé tèmi nìyà o ẹlẹ́dàá mi Oh. Okay. Yeah. Yeah. Um, according to nǹkan tí bọ̀bọ̀ yẹn tún sọ ó wí pé ó wí pé dàbí ẹni pé ọ̀rọ̀ yẹn tún ti ń rí bákan mo kò yẹ ká tún ti fojú mi wò now ó sọ wípé ìyá òun ni ó ní yù initially wá wò ó sìn nígbà tọ́rọ̀ tún ti wá di um, nǹkan ṣẹlẹ̀ lọ́tún lọ́sí ó tún wá change wípé mọ́dà ń lọ òun ní kinní kan ibẹ̀ ni mo pé àbí bí abẹ́ mi kí ni wọ́n sí. ọ̀gá èmi feel pé there is more to this matter and the best thing ta lè ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ wa òun náà ni ká further investigation so èmi kàn wò pé because bẹ́ẹ̀ ṣe sọ ẹ ní initially ó ní máa mú òun pàtó tún yá ọtún ní mọ̀dá yín lọ èwo ni ká wá dìmú kò jọra wọn so mo kàn ń rò pé bóyá irú hospital tó ní màmá yẹn wà yẹn pé bóyá ká ṣe investigation wá síbẹ̀ at least bóyá lè rí one or two things tó lè help. yeah yeah yeah ara kan tí ó ṣe jẹ́ pé wọ́n ni mo pè nìyẹn mo mọ̀ pé ó máa rí nǹkan kan sọ. So. Um, kò sí problem ìwọ fúnra rẹ náà ló máa ṣiṣẹ́ yẹn kò pè kan nínú àwọn officers dání make sure pé ẹni tó capable bíi tiẹ̀ náà ni. okay sir yeah. all right sir thank you sir. all right take care yes, thank you. Yeah. Yeah. Thank you. bó ni akínwá wà báyìí ẹ́ kò pè mí rárá mi ò tiẹ̀ wá mi lè sọ pé ibì kan ló wà báyìí sí ti gbogbo lẹ̀kùn. sista títí. ah uncle gbẹ̀ngà. ma ẹ ra sa yes ma. ẹ jọ ẹ bá mi náìjíríà bíi ti neighbor yín lọ. Mm, ah inú mi náìjíríà bó ayé tó jẹta tí mo ti rí wọn gbẹ yes alẹ́ ìjẹta. ẹ ẹ̀ dẹ̀ lè sọ nǹkan kan pa movement wọn. ah no mi mọ̀ ẹ̀kún ẹ̀mọ̀ pé ilé wa yìí everybody mind business ẹ̀. Oh, ok ẹ ṣe gan. all right ma kẹ́tẹ́ kẹ́ ó dà mọ́. Ah, alẹ́ ìjẹta bùlà kí wọ́n á lè wà báyìí sí i yìí àbí kí ni irú ìrìn wo lélẹ́yìn sí i kò tiẹ̀ pè mí rárá. Eh? Hi, mommy. Um, mọ́mí ẹ̀rọ ma ọmọ atọ́jú gbogbo yín o ojú ò ní tìyín lágbára ọlọ́run ẹ ní sílẹ̀ ta ẹ máa rí ṣe o ah mo dúpẹ́ o bò tó bá bá mi rákin bá mi dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ah ọmọ akin ṣe bí akin kódà ó ṣe jákin lọ tí ó bá wá jẹ́ ọlọ́run ló dúró tìyàn kò ní dúró tìyàn jù bẹ́ẹ̀ náà lọ hmm. ah, ọmọ náà gbìyànjú o ó náwó ó ra bá mi dúpẹ́ lọ́wọ́ ẹ̀ gidigidi o gbogbo yín ni màá rí pẹ́pẹ́pẹ́. ẹ ṣé lórí owó sọ́jú tó wá sọ yẹn náà wà lẹ́wọ̀n dúpẹ́ tó yìí. bàbá mi ṣé mi ò wá ní dúpẹ́ ó ṣeé ṣe kí n ti dòkú àhó ṣé mi ò ṣe wá ní dúpẹ́ ẹ bá ń dúpẹ́ lọ́wọ́ ẹ o. ẹ oúnjẹ ọmọ náà ni ọlọ́run àjẹkẹ́ jẹ́ àmì àṣẹ àmì àṣẹ gbogbo ilẹ̀ máa pẹ́ fún mi máa bá yín dìnà pẹ́pẹ́pẹ́ báwo ni ẹ̀gbọ́n yìí kọ́. mo ti bẹ̀rẹ̀. ẹ àwọn méjì láti ẹwà ìkejì mọ́ lọ́dọ̀ dókítà. o ti lọ bẹ̀rẹ̀ one or two things tí ẹ bá tún máa ní ìdúró yá nǹkan tó máa tún owó tá a bá tún máa sùn. one or two things kẹ ọmọ gbé lọ́wọ́ àwọn náà gbọ́dọ̀ sọ nǹkan tó bá tún kù lórí. ìwọ kò kù síbi ṣé kí n rìn fún ẹ kó rí mo ti wò ẹ má ẹ má ṣe é. mo ti wà ó kẹ má jẹ kó ti gbowó kankan lọ́wọ́ yín o. ẹ jẹ́ kí n lọ àtẹ́sí ńgbà ẹ̀ kó bá nìkan tó máa kàn kàn mí. <laughs> tábà tẹ máa fún yín nìkan mi ẹ̀yin la máa fún. ẹyọ máa fi ṣètọ́jú ara lọ kò ní tán bẹ́ẹ̀ lágbára ọlọ́run ọlọ́run máa bá mi dá máa bá mi máa dúpẹ́ lọ́wọ́ tí o ṣe pé ẹkún fẹ́ fún mi lówó irọ́ irọ́ mọ́mí mọ́mí mọ́mí oúnjẹ ọmọ ni kò ní kọ́ lẹ́nu mi. àmì àṣẹ àmì àṣẹ ẹ ṣe gan ẹ ṣe máa tún yọjú sí ẹ ní sáré o mi ò ní fẹlẹ sàn o mọ́mí mi ò ní ẹ̀ka sáyẹ̀nsì bá mi sìn wọ́n sí wọn kò ṣe dáadáa sí wọn o. àmì ah, ìrọ̀lọ́ máa ṣe nǹkan lọ́gbẹ̀ẹ́ fáwọn ọmọ kẹ́yìn báyìí. nídìbò ah, ah. lé àìsàn lèèyàn tún pa gbogbo àdúró owó ìṣáá ìjojúmọ́ ni wọ́n ń fún mi ní nǹkan ọlọ́run máa ṣe wọn. Ah. ìwọ ló kú tọ́jú mọ́ mi o <laughs> adétú padà wá wò ó. àǹtí mi ẹ káàbọ̀ àwọn ọ̀rẹ́ ọkọ yín wọ́n fún mọ́mí lówó kódà wọ́n tún fẹ́mi náà lówó. ẹ ṣe gan sa bọ mi ò mọ àwọn ojú yìí o. <laughs> Um, actually ìwọ lè máa lọ ní tiẹ̀ um, àwa mọ̀ ẹ́ dáadáa tí wò bá tiẹ̀ mọ̀ wá. ẹ ṣe gan sa. yes um, i am inspector Kọ́ládé. ah ẹ sà ṣé kò sí problem sà. there is no problem o kò ní láti tẹ̀lé wa dé station ká béèrè one or two questions lọ́wọ́ ẹ̀ and you be fine you come back. Okay, okay. ẹ jẹ́ kí n fọ́ọ̀mù àbúrò mi. má worry o ò tiẹ̀ ní pẹ́ few minutes you'll be back. Don't just worry. few minutes àti ṣetán. don't worry let's let's go. ẹ jọ sá mi ò. there is no problem. ah ṣá mo ní líle pẹ̀lú ẹ̀ ẹ ti ń dì mí mú náà. no ẹ má worry. <laughs> few minutes you'll be back. mama jẹ́ kí n jẹ àyígbé torí ẹni tí mo ṣe ń kú torí ẹni tí mo fi fara mi. ẹ jọ ń torí ọlọ́run tẹ́ bá ti ẹ̀rọ ti tèmi ẹ wo ti màmá tó wà nù ilé yẹn ṣe rí gbogbo nǹkan tẹ́ bá fẹ́ béèrè lọ́wọ́ mi ẹ béèrè ń bì báyìí màá dá yín lóhùn ẹ̀rù ń bà mí ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́. kí ni nǹkan tó mọ̀ nípa owó tí ọkọ ẹ fi san hospital bills mọ́ mi. ẹ ọkọ mi ló ọkọ òun ló provide. ọkọ ẹ ló san hospital bills mọ́ mi. bẹ́ẹ̀ ni òun ló san òun ló fún mi òun ló sanwó hospital mọ́ mi. ibo ló ti rí owó yẹn. ìyẹn mi ò lè dáhùn ẹ sá. kò fi ikú wá ṣe àjọkú kò fàwẹ́ wá ṣe àjọgbọ́n. àbẹ̀rẹ̀ pé ohun tó gbọ́ nìsín mọ̀ fún ìyàwó ẹ̀ so now ṣòṣì mọ̀ pa owó yẹn àbó mọ̀ kankan mọ́ mo gbà èmi ló le èmi I did it for love. Eh? Hey, I was actually trying to save a life. Ṣé ìyá yẹn ò lẹ́nìbọ̀dì tó lè help wọn? Ìlú ìdíkọ́ṣọ́ ní last up, don't you? So I had no choice.

ẹ má kí mi ẹ má kí mi. kò tí ń lọ bá ọ̀gá ẹ wàá ti dọ̀bálẹ̀ wàá ti gbé everything láti ẹ̀ síbẹ̀. Ah, níbi tí ọ̀rọ̀ dé dúró nìsín be ready to appear in court. kóòtù kẹ ẹ bá ń bá mo sọ àlejò ojú ẹ. there is nothing I can do. kóòtù ilé ẹjọ́. Ọláyínká. Ọláyínká. Ìwọ ọmọkùnrin, wọ́n máa fi ìrònú ṣe rẹ léṣe. Ẹ́ wọ́n máa fi ìrònú ṣe rẹ léṣe. After all, ṣe bẹ́ẹ̀ tí wọ́n ní ó jalè, wọ́n kú ti rí. Ó ti wà glẹ́yìn pé òun ló jalè. Ẹ́ wọ́n á kárí bonú, wọ́n á ronú. O ò lè o ò lè understand nǹkan tí mò sọ dáadáa yára ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi èmi ni mo èmi ni mo mú wá síbi iṣẹ́ tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ ohun táwọn Yorùbá ń sọ ni pé tíyan bá ti rí èèyàn tipẹ́ àfi kéèyàn wò dáadáa èmi àti ẹ̀ ti ríra tipẹ́ ó dẹ̀ bá mi sọ pé òun ò ríṣẹ́ mo dẹ̀ ru àtìgbà kékeré wa ó ní mo ṣe mú wá síbi iṣẹ́ mi ṣé mi mọ̀ kó ti ń jalè ni ṣé mi mọ̀ kó lè wà lójú ẹ̀ ni gbogbo ìgbà tá a fi jọ wà lọ́fíìsì yẹn ṣọ́n kí mi mọ̀ kó lè wà lójú ẹ̀ the first person tó máa kọ́ arrest nínú company yẹn èmi ni wọ́n bẹ̀rẹ̀ sí ní bí mi láwọn question tẹ́mi gan ọtí ẹ̀lẹ́ ẹ̀fà rántí mọ́ ìgbà wo ni mo jẹun gbẹ̀yìn ìgbà wo ni mo jí gbẹ̀yìn ìgbà wo ni mo ra tẹlifíṣàn tó wà nílé mi ṣé mo ti nílẹ̀ ṣé mo ti kọ́lé. àbí ìwakùwà náà wá nǹkan tó sọnù ah, ọ̀gá máa sọ̀rọ̀ sí mi o ọ̀gá máa sọ̀rọ̀ jágbàjàgbà sí mi báyìí mi tiẹ̀ gẹ́ àmọ́ rárá ọlọ́run. ẹ gbogbo ìjùlọ náà kò wáyé kó máa kárí kó máa ronú tó bá yọjú síbẹ̀ náà ń sìn ọ̀rọ̀ náà náà máa sọ wọn kú lè pa ẹ́. tí mo ń gbàdúrà nìyẹn tí mo ń gbàdúrà nìyẹn mi náà máa pa mi o ọ̀rọ̀ yẹn gangan lásán o mọ̀ kan tó máa ń jẹ́ ṣá ẹ kéèyàn ti trust èèyàn ó máa dàbẹ́ ni pé mo betray wọn nìyẹn pé mi ni mo lọ mú èèyàn tó kó wọn lówó wá èmi ni mo lọ mú olè fún ara mi ni mo ní pé kí wọ́n employ olè wá sínú ilé iṣẹ́ tó fi kó wọn lówó lọ tó wọn máa sọ fún mi nìyẹn so make sense tó bá jẹ́ kọ́ kọ́. mo kò understand gbogbo nǹkan tó ń sọ ẹ o fẹ́ fèrònú ṣe rẹ léṣe lélẹ̀. mi ò ronú àtọ̀ mo ń gbàdúrà ni àwọn gbàgbà tó wọlé òun pè mí mi ò dáhùn mo wà lórí àdúrà ni. mo understand ọlọ́run àdè gbàdúrà wa kò tí ì tó nǹkan tó máa kúrò ní bára ẹ̀ náà because tó ṣe ń ronú yẹn ṣó mọ̀ pé máa affect èmi náà ni tá ń ṣeré nílé don't you like it? Eh? you just have to go there and settle babe wait now dúró dúró tẹ ní sùúrù wait má embarrass me now farabalẹ̀ now You sùúrù jẹ́ ká i'm not joking ojú mi mi ò ṣe i swear with all i have tó bá lo ready sin i fix a day I'll buy whatever we need to buy i i, I think ó rí ẹ̀mí nírú feeling tí wọ́n sọ obìnrin just just just calm down now babe. Eh? excuse me mo ti sọ fún ẹ ọmọ ọdún mélòó ni mí náà mi ò kí ṣọmọdé i'm not ready for marriage kí ló ṣẹlẹ̀. no má sọ pé ò kí ṣọmọdé mọ́ tá a bá bẹ̀rẹ̀ early àwọn ọmọ wa máa dàbí ọ̀rẹ́ wa ni moreover ibi tó ń lọ náà ọ̀dọ́kùnrin ni ìdẹ́ gbé bíyà kínní kan kínní mo ń tọ́kùnrin ṣe eh? wọn náà mọ̀ bóyá jọ jọ eh? jọ jọ níbi tó dé yẹn dúró síbẹ̀ ó mọ̀ mí tẹ́lẹ̀ kó tó pàdé mi o ìgbà tó pàdé mi o tún mọ̀ orí èèyàn tí mo jẹ́ o street girl ni mí ṣé you understand èmi ò sí gbogbo nonsense tó bá mi try ìtàlàwà àkọ́kọ́ ló wà voice ẹ̀ kúrò street jápẹ́ lọ́sàn-án. kí ni ta ló ń bẹ wọlé mo ti sọ fún ẹ mi ò ráyè two night for one person mi ò ráyè pé kí n wá jí láàárọ̀ ẹ ká máa ṣe mọ́mí àǹdáde olórí burúkú kan ká máa tẹ̀ bàbí ká máa oh, no no no no no. forever night ni mo fẹ́. ó mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ actually mo ń lọ síbi kan ó dẹ̀ wà important tó bá dọ̀la no tó bá dọ̀túnla um, bí a ti bá tú o pé jẹ́ kí n consider kí n kàn tún fún ẹ ṣe lẹ́ẹ̀kan àbí tó ṣe látàlọ́ mọ́jú yẹn ò tí ì tó ẹ. wá wá wá wá wá babe ṣé mọ̀ ohun tó ṣẹlẹ̀ má lọ bẹ̀ yẹ kí n ra kọ dúró tì mí jẹ́ ká jọ wà wojú mi sọ pé o rí love. jẹ́ àjọ wà ọmọ you know what say that let me go i will see you in two days time please. in two days. jọjọ jọjọ mo ráyè wedding ó ṣe nonsense á máa bá mi sọ̀rọ̀ òṣì bí àwọn sọ pé mo ráyè marriage àbí. ọ̀gá ṣé kí n ṣiṣẹ́. ṣé ọmọ wa bá mi ṣí gẹ̀ẹ́tì agbóni bá mi ṣí. ẹni sọ pé ẹni sùúrù. ṣí gẹ̀ẹ́tì fún mi jàre marriage kọ ó máa pa sáà mọ́ mi lá kúrò mọ́tò ló ń jáde ni mo tóbi tómátò ni ma plata mọ́ mi lára. Ah, ojú ẹ̀rẹ́ tutù ń bàtà ẹjọ́ wọlé ọ̀gá. kò fẹ́ dáa fún ẹ ṣá. ẹ ṣe bá a sọ̀rọ̀ dáadáa ojú ẹ̀ tutù. tí ẹ fẹ́ bàjẹ́ ta ló béèrè àìdíà lọ́wọ́ àbópinion. ẹ má bínú sà. ẹ ti rí oko lóko kún kẹ́ tó gbin ẹ̀pà sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yẹn ilé jẹ̀bi o ká tiẹ̀ dúpẹ́ pé owó náà gbà wọn ò gbẹ̀mí ẹ má ṣerú ẹ̀ mọ́ ẹ jẹ́ kó wà ní pọ́lísì iléeṣẹ́ yìí ọ̀rẹ́ ò gbọ́dọ̀ mọ́rẹ̀ wá nítorí pé wọ́n á lè dé àpòpọ̀ kó o ti bẹ̀rẹ̀ nìyẹn téèyàn bá wá fún interview tẹ́ bá kíyèsí pé kí receptionist àbí secretary yín ẹ má gbà bó tilẹ̀ kó dá tó ẹ má jẹ́ kí àwọn òṣìṣẹ́ yín kan jẹ́ ọ̀rẹ́ ara wọn kan jẹ́ ọ̀jẹ̀ ara wọn. mo ti kọ́gbọ́n báyìí mo ti ah! kọ́gbọ́n in fact a máa ṣe proper investigation. pẹ̀lú nǹkan tí ìlú wà sí. Ah, báwo ni sure yeah yeah yeah ah, oní mẹ́sàgì ni gbà. okay sir. Um, okay, sir so um, ìwọ ló ní in fact o lè já kó ka. ní kí n mú lọ sínú ọ́fíìsì mi. o lè ká feel free. okay so bí nǹkan tí mo sọ lọ. mo mo ń gbádùn yín jọ. máa make sure pé irú ẹ̀ ò ṣẹlẹ̀ mọ́. ah kó má ṣẹlẹ̀ mọ́ pẹ̀lú pẹ̀lú bí ìlú ṣe rí sìn. Ah, ẹ sáà kò yes ah, kí ló mo ṣe sá kí ló ah, ṣẹlẹ̀ sá. ẹ máa gbọ́ o tún béèrè pé kí ló ń ṣe award tó deserve nìyẹn. Yes, a whole chief accountant of a company, a reputable company for that matter, kò má lè keep secret, kò hush ẹnu ẹ, kò keep secret the company. Ẹjọ́ ọ̀gá mo ti sọ fún mi ò mọ kankan pa tó ṣẹlẹ̀ lóòótọ́ lóòótọ́ ọ̀rẹ́ mi ni bọ̀bọ́ yìí àmọ́ ẹ jẹ́ ká rí bí olórí burúkú tó fẹ́ kó sì báyàn ẹ jọ torí ọlọ́run sá mi ò mọ kankan pa ẹ̀ mo ti sọ nǹkan tí mo mọ̀ nípa ẹ̀ nígbà tí mo lọ sí police station I am serious ọ̀gá. Will you keep quiet my friend? ìwọ kọ́ ọ̀tá wá ni a káàfihàn joyè àwòdì kó má lè gbádìyẹ torí pé o ti ṣe dáadáa sẹ́yìn ni mo sì ṣe ń wẹ̀. even àwọn ọlọ́pàá tó release ẹ̀ ó yẹ kí ni kí wọ́n ti ẹ̀ pamọ́ bẹ́ẹ̀ ni ah. o mọ responsibility ẹ̀ pé kó o bówó ṣe ń wọlé bó ṣe ń jáde kó o ṣẹnu ẹ báyìí lórí ẹ o mọ. mo mọ sá mo understand sá mi ò sọ ní sọ pé kó wá sí mi láti wá kó ẹgbẹ bá mi bẹ̀bẹ̀ sá. ṣé kí olówó má bèrè owó àmì. so máa lọ ilé ẹ láyọ̀ ah. àti àlàáfíà. wọ́n ní kó o máa lọ́nà arákùnrin tí ẹ lọ́nà ah, sáré pé ń bí ọ̀gá ẹ̀ tí ẹ a fún ní nǹkan kékeré ó bá yẹ jẹ. ó ní kí n bẹ̀bẹ̀ ṣé kí kólówó má wà owó ẹ̀ ni. ó wá ní kí n jọ jọ sí bo. ọ̀nà rẹ̀ ń kò mọ̀ pé ọ̀rẹ́ ìjà nìtẹ́lẹ̀ kò máa ń bọ̀ àkọ́kọ́. <laughs> má pé tèmi nìyà o ẹlẹ́dá mi má má jẹ́ kí n jìyà yìí gbé torẹ́ ni tí mo ṣe ń kú kò fi ikú wá ṣe àjọkú tòrẹ ní tí mo fi gbà wẹ̀. ọkọ mọ àgbà tí mo ti dé mo ti béèrè àgbà tí ò bá lè wà ó ṣe jẹ́ kí mi lọ kí ẹni bá ṣàṣe ni lórí ọpẹ́ láàdú. mú mi akínbísí gan lẹ́nujọ́ mẹ́ta yìí in fact ọ̀nà ẹ̀ ń jìn gan-an ẹ mọ̀ ibi iṣẹ́ yẹn wọ́n kàn decide láti gbé lọ sọ́nà tó jìn ṣẹ́gẹ́ ọmọ òṣùwárẹ́ ni dábàá fẹ́ náà nílé ẹ̀ máa ń jẹ àbúrò mi rẹ̀ ṣé à lè débẹ̀ rárá ni. nǹkan tá a máa ṣe ni wípé ó máa ń pè mí tó bá ti kọ̀ máa sọ pé ẹ̀ ń béèrè á lè bá yín sọ̀rọ̀ ṣe ti bọ́. ẹ jẹ́ ká kí ẹni tó rí wa ọ̀pọ̀lọpọ̀ lórí wa ló mọ́jú ọmọ yẹn ládùúró tí ọmọ akẹ́ni títí ra ẹni tó bá dúró tì mí a máa ń dúró tì mí ẹ má fi ibi sú olóore ẹ̀yin ọmọ ayé ìsìn ojú yín kàmìkàmìkàmì ló máa ń wò ẹ má wo ibi tí ò ti sóore ọlọ́run ti yàn fún ẹ báyìí ẹni tó dúró tì wá nígbà ìṣòro irú èèyàn bẹ́ẹ̀ lèèyàn dúró tì o má jẹ́ kó rèé kankan tàbí ní kankan parọ́ ọwọ́ kankan fún ẹ o ọmọkùnrin yẹn dé nífẹ̀ẹ́ ẹni tó bá nífẹ̀ẹ́ èèyàn ló ń ṣe bẹ́ẹ̀ wò mí ó nífẹ̀ẹ́ gbogbo òṣì nífẹ̀ẹ́ lọ mo tó láwa náà ti ṣọmọdé rẹ má fà kẹ́lẹ́ o ọmọ akẹ́kọ̀ọ́ kì í ṣojú hmm. bó ṣe wà yẹn kì í ṣojú ọkùnrin akínní ni ìdẹ̀lú èyí bẹ́ẹ̀ gẹ̀dẹ̀ ló máa gbádùn torí àwọn tó máa ń ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ bí àwọn ènìyàn gbogbo tó wà láyé ìlú fún wa máa ṣe fún ẹ̀jẹ̀ ọmọ inú àdẹ̀tún di àjẹgbẹ́ làbárò lọ hmm. tó bá ti pè ṣáàjì kí n bá sọ̀rọ̀ kí n ní tiẹ̀ máa sọ fún pé mo fẹ́ wá bá a ní kí n tiẹ̀ lọ dúpẹ́. ẹ náà ó máa wá ó máa wá fún ara ṣe ti gbọ́ ẹ̀yin ò ní láti stress ara ń ṣe mọ̀ para ń ṣe. má fi sílẹ̀ má kọ̀ bí ẹ̀sùn rún alẹ́ o má kọ̀ bí ẹ̀sùn rún alẹ́ o. ó fẹ́ jọ tìbí. aló mọ́ ọ̀gá ni. ẹ wọlé sà ẹ yí tán ẹ yí síbi. olúwa ọ̀gá mi bàbá àgbà ẹ̀yin lẹ́kùn fún ọ̀gá wa ní bàbá. ẹ wá sà ẹ kú ọjọ́ mẹ́ta sà àwọn àbúrò mi ń kọ́ sà. Ah àlàáfíà lọ́wọ́ àmúmọ̀ àlàáfíà lọ́ máa wà lágbára ah. ọlọ́run ẹgbọ́n lẹ sà. ṣé dáadáa ni. dáadáa ni sà. ikán ah. <laughs> ni ṣe mí lọ́la yín sà. ó máa look smart. ìmọ̀ ṣe ṣe lẹ́nu mẹ́ta nìyẹn ọ̀yà. Ah. ẹ mi ò wá rántí gbé nǹkan kan bọ̀ o speed mi pọ̀ lórí express mi lè dúró but notwithstanding um, jẹ́ ń bẹ wá nǹkan kan torí smartness ẹ̀yìn náà ó ní tó bá dé president Tinubu àyẹ̀sí ọ̀gá mm-hmm. ẹ sà mo fẹ́ rí fún nǹkan kan ẹ má bínú. o fẹ́ rí mi. ọlọ́run ẹ má bínú sà mm. ẹ sà ṣe rí àtìgbà tí mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ ń bí mm. ẹ fọwọ́ òṣìṣẹ́ lásán mú mi ṣe wá rí ọ̀gá gógó tí mo ṣiṣẹ́ fún ká ló jẹ́ ìyá ibi mọ̀ mẹ́rin èmi ní máa jẹ́ last ni wọ́n fẹ́ràn mi gan wà á ní dáa kí nǹkan kan ṣẹlẹ̀ nínú fámìlì wa tẹ́ ìdólórí ẹbí kí n má fi tó ìrètí sọmọ mi ò lè lọ bọ́gà kí n kàn lọ bọ́gà yá kí n kàn sọ̀rọ̀ kò dáa ẹnu ọmọ ọgbà ìyá pàdé mọ́ mo ti fẹ́ pàkíyèsí ẹ sà ẹ bá ń bọ́gà sọ̀rọ̀ kọ́ mú kan obìnrin pọ̀ jù ah, obìnrin pọ̀ jù ah, wọ́n gbé kan wá ní lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó funfun orí kẹnẹwẹ ni ah. àfi bí àfin tó bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ ni ọlọ́ tí ìbá ṣe pé mo láyà kò yẹ kí n lè dúró ṣùgbọ́n mo mo strong ẹ bá ń bá wọn sọ̀rọ̀ abilu wa ń ta àbí wà ń ta ọ̀gá mú kan ká dẹ̀ ṣèyàwó ká jẹun ká má ṣe ọkùn ní kálukú dẹ̀ kálàáfíà wà kán má bímọ kí mi má jẹun ọmọ kí má tọ́ ọmọ kí má tẹ́nà àwọn bọ́ọ̀lù bí. ẹ má bá wọn sọ̀rọ̀. ok ok alright. ẹ sà. ok. máa fowó ìraṣọ léyà ni ọkẹrọ ń yídì ó sámágá lóde òní o sóyòyò ti lọ. ẹ̀gbọ́n ẹ̀. ọ̀bọ̀ lẹ́sà wọ́n máa mú mi àbí wọ́n á yín. mi ì rò pé mo fẹ́ mú nǹkan kan. kí ló ṣe yín dẹ́ẹ̀ tó mú mi ẹ̀gbọ́n. mo fẹ́ mú nǹkan kan. kí ló ṣẹlẹ̀ báwo ni business supermarket nǹkan ṣáwọn ọmọ yẹn ń ṣe normal ṣáwọn fowó jíṣẹ́. Hmm. ká sọ pé kò sí problem kí n tó débi but unfortunately mo wọ bí problem ti wà. Ah, ah. Ah, ilé ilé yẹn ò ṣe lè problem kò sí problem bíi hmm. gbogbo ẹ̀ lóore something is wrong ẹ gbọ́ ṣíṣe pé nuisance ẹ̀ fi yẹn ti bá yín fa àwọn kọ́ńtà ẹ jọ ọ̀bọ̀n yẹn pọ̀ o lórí bá jẹ́ kí n mọ̀ kí n bá rí o mi ò fààyè gba nọ́sẹ̀sì àmì fẹ́sìkò fẹ́sìkò. no ṣẹ́fí ò bá mi fa wàhálà ìwọ gangan ni wàhálà tí mo ní. èmi báwo. yá dúró náà kí ló dé tó o sara ẹ di ẹ̀mẹ̀ tí ò kì í sunlé àná mo mí pé wáì tó ṣe jẹ́ wípé iṣẹ́ lọ sọ̀rọ̀ ẹ di ọ̀gá tó ń gba ilé gba ilé gba ilé. gbogbo ọ̀dà sọ̀rọ̀ tí yèmí náà tí bá máa interpret ẹ̀ ní layman's language bóyá ọ̀gá tó kàn gba ilé gba ilé gba ilé oríta ló wà ní. My friend, what I'm saying is why is it that pé iṣẹ́ ló ń gbélé gbélé gbélé tó ò múyàwó ẹyọ kan gbogbo gbélé gbogbo owó tó pilò tó ń sọ káàkiri can you imagine. ẹ tropilo yẹn normal ẹ dúpẹ́ kó pé àwọn kan wà tó wà nílé mo ṣe mú wọn jáde padà ni mo ní kí ẹ mọ mílíọ̀nù kẹlẹ́ mo ṣe kí n fún yín ní ẹ jẹ́ máa ń rún àmàlà. èmi máa jàmàlà tó ní kókó. láyé kókó báwo. báyọ̀ all i'm saying is ní àwọn tó ń kó kiri yẹn pick one pick one that is homely kò yẹ gbélé gbélé gbélé ah. come on. Ah, ẹ̀gbọ́n ẹ̀gbọ́n ẹ̀dùn náà ẹ̀ ṣó dàm tẹ́tí yẹn o tó bá jẹ́ náà tó yàn kó kiri yẹn ni ìyẹn ah, lè pick one ọ̀nà bí wọ́n pick wọn padà fi wọ́n pick tunu game ni. àìmọ̀ gbé kan lójú ọkùnrin ẹ̀yìn ìyàwó yìí gan àìmọ̀ náà ni ò kàn mí lẹ́yìn àló bẹ̀rẹ̀ yín dàbí. báwo lè get serious. i'm i'm serious sir mo ti gbọ́ yín. why is it that you trivialize serious issues. báwo lè come on get responsible òun ọ̀nà bọ́kùnrin tí ò bá níyàwó lé kò responsible. mi ò mọ̀ pé mi nì báyìí. pick one. okay it's fine mo ti gbọ́ yín níṣẹ́ ló yẹ kí n débi kí n réyàn tó máa welcome mi dáadáa tó máa gbóúnjẹ gidi sórí tébù fún mi not the same. honestly kò wọ èmi náà ẹ̀gbọ́n ó ti wáyé báyìí nìyẹn mi ò ń kàn tẹ ẹ mú tó serious báyìí nìyẹn mi ò as it is now okay ẹ má wọra i promise you you know me now tí bá ti ní màá ṣe màá ṣe tí bá ní mi ní ṣe ní mi ní ṣe this one the promise ni i will do something very soon. my dear try and do something you see èmi náà ò mean láti harsh but what i'm saying is this wò kan tára ẹ balẹ̀ tára ẹ gbélé mú kó wà ń bí àṣìyàwó. ẹ̀gbọ́n ṣe náà tó wà lọ́mí ilé wò kan tí ọba wò kan náà tó wà ní ara ẹ ò lè gbélé o ìwà ẹ máa wọ rèmí pọ́ńsì máa wá kan ṣe kan ní àtúbẹ̀rẹ̀ sí máa lọ sí fellowship padà ni ìyàwó àwọn òdí padà àbí fẹ́ mfm kan wá lọ bàbá àwọn rìdíìmù àwọn yẹn sì máa fẹ́ gbélé o kan. mo mọ̀ pé torí ti tèmi ló ṣe wà nípò àdánwò tó wáyé ọlọ́run wa níjẹ́ kó jẹ́ àdọ́tán jọ mo fẹ́ kó strong àbí mo mọrú èèyàn tó jẹ́ if not for nǹkan tó ṣẹlẹ̀ sí mọ́ sí mo mọ̀ pé image mi èmi ló try láti help. di ẹni tó wà ní ayé tó wà yìí mi ò wí ṣe bẹ́ẹ̀ ó máa jáde láyé àtàlàfíà. Baby, please don't cry, darling. Jọ̀wọ́ kí mo. Please. I'll Kò fún wa tí mo fẹ́ kó ṣe fún mi. Títí. Títí láyọ̀. Jọ̀ọ́ tọ́jú máa mi. Not only that, I'll wait for you. I have to wait for you. I have to wait for you. Ó ga, ó ga. Ah! Ọmọ, my son, Babe. Hmm? kí ló ṣẹlẹ̀ ibi ló wá jókòó sí mi. jọ ṣe lọ jókòó sí tọ́lẹ̀tì ní àbí bedroom ah, ah. òye mi o. wọ́n mọ̀ ṣe bẹ́ẹ̀ yẹn. ṣé báwo ẹ òde kan kúrò lẹ́gbẹ̀ẹ́ mi bẹ́ẹ̀ tí mo fi ṣe make up tán tí mo fi ṣe gbogbo everything tí mo fẹ́ ṣe mi ò ẹlẹ́gbẹ̀ẹ́ mi kí ló ṣẹlẹ̀. kí ló dé kí ló ń ṣe báyìí jọ jọ mo lè bèrè question kan lọ́wọ́ ẹ. béèrè. ó ṣe jọ kí ló mu. tí mo mu mi ò mu nǹkan kan. ẹ kí ló fà. mi ò fa nǹkan kan. àwọn fa nǹkan ah, ah. ó fa nǹkan. natural ni ṣé ọmọ ah. máa rí tó báyìí kó máa kó yí ẹ. no no stop it kò natural. ní ọtún ọlọ wọn òun ìmírí lọ bí rẹkọd mi ask my fans wàhálà àyè ajá no be lie mi ṣeré ok àná bàtà wọlé kó tó dìbò tó wá àti mẹ́rin mhm. ok àárọ̀ láti kọ́ bí four o kọ̀ yéé mú microphone o bẹ̀rẹ̀ sí ní kọrin ah. o kọ́ kọ́ kọ́ kọ́ ok mo dẹ́ ẹ lóhùn mi ṣe bí i two or two and or three ah. mo complain this to seven o tún dé oníkòtò ẹ láàrin mi àti ẹ̀fọ́jú ṣé mi ì rù ah. wọ́n náà ṣé mi ti máa gbẹ babe eh? kí ni gbogbo kwem tó ń ka yìí o ṣe three rounds o ṣe èmi ò ń ka rounds. àmọ́ ah, máa ń ka ka ka rounds. kí ló dé tó ń ka. ara ló fàbọ̀ sí ka rounds. kò fọ́nrẹ́ sábọ̀ kọ́kọ́ jàre kílẹ̀. ṣe gọmi wa bẹ́ẹ̀ ni ẹ dábẹ́ o ṣe mọ́ fẹ́ pa mí ni. a ah, ó máa ṣe o ṣe kí ni. ṣé o ti gbàgbé pé promise mi pé o fẹ́ fẹ́ mi ni. jábẹ́ kọ́ eh? mari ta ti ṣe jáde àrùn. oní ìjà ah, fún wa divorce letter mi ká tó lọ court yàrá ṣe òde jẹmú sọlé wọ́ọ̀kì ìyá fẹ́rù ẹ̀ ó fẹ́ pa mí ni lẹ́nu ìṣe báyìí náà. má ṣe bẹ́ẹ̀ ṣé ọkàn tó bá ti ń ṣe ló máa adapt mọ́. mi lè ha láyé ṣẹkan wo excuse me ṣẹkan ó wá lè tó wọn náà àmàdé sunrun mi mo lóògùn tẹmú etí ẹ mo ní ìgbìyànjú tó yẹ ni ó fẹ́ pa mí fún ìyá mi ni ó dẹ̀ máa láàánú èèyàn lọ́rùn ṣe èèyàn kọ́ nìwọ náà níbo mímọ́ tí bò lára ẹni ṣé kí n kí n kí n kí n kí n kí n parí sí mi ni. ṣé kí n bẹ oúnjẹ so that. máa má sọ àdìgbò má sùn mọ́ mi kọ́kọ́ lọ́wọ́ ṣòkòtò gígùn náà ah. lọ́wọ́ Oh, owó wọn náà káì káì káì káì káì ti kòkòkòkòkòkòlò kòkòlò wọn fẹ́ pa mí ni gbogbo ẹnájì lè kílẹ̀ ti tán báà ló ti gbẹ lórí tiẹ̀ nìkan lọ́wọ́ ṣòkòtò gígùn gbèrè ni wọn náà káì lọ́wọ́ ṣòkòtò gígùn kò fẹ́ kú sá lọ́wọ́ ṣòkòtò gígùn jọ. ló mú kala ibàjẹ́ èèyàn ah, má rí eléyìí ẹ̀mí bọ́ nìyẹn. ṣé owó dàbí wọ are you mad. Hello, sweet things. What's up now? How you doing? I'm fine, sir. Agbole ń lọ. Eré Abiola way ni, sir. Oh, interesting. Ọ̀nà bẹ̀lẹ̀ mi náà ń lọ. And funny enough, cab máa ń dá mi báyìí gan. Eh? Ah, ẹ máa dúró pẹ́ mi báyìí gan. Kì í ṣe ibi tó máa ń plow off fún. But never mind, mo lè fún yín right. Free my stress ara yín. If you don't mind, you can hop in, eh? Okay, sir. Ẹ eh, wọlé, let's go. Ah, cab ò ń gbà mí. Mo máa pẹ́ kẹ́ cab díẹ̀. Àwa fúnra náà ni ó yẹ belt up ká máa lọ. Okay, sir. Ah, Abiola way. He àrẹsẹ̀ pa tiwa ẹ̀kúlé mi labiola way half of the buildings wà labiola way mi ni mo ṣe eh. Eh, three story building kan wà tẹ́bá kọjá di tí wọ́n rí kíní àwọn mass network yẹn sí. eré eh, abẹ́yẹn gangan ni mo lọ ní oh. má jẹ́ kó dùn mí o. Oh, oh. gbogbo <laughs> bẹ́ẹ̀ ni mo mọ̀ wọ́n fẹ́ kọ́ọ̀lù kan sẹ́yìn bẹ́ẹ̀ láìpẹ́ èmi ni wọ́n máa èmi náà award contract yẹn fún sam in charge there are a lot of projects ẹ pé mo execute ẹ lọ́nà ẹ̀ gbajúgbajà ni mí. ẹlẹ́dàá mi má má jẹ́ kí n jìyà yìí gbé torẹ́ ní tí mo ṣe ń kú kò fi ikú wá ṣe àjọkú torẹ́ ní tí mo ṣe ń kú kí ah ayé mi ẹ eh, ah irọ́ mi ò wọṣọ yìí rí kò sí anybody tó wọṣọ mi tó wọṣọ yìí ní ọ̀ràn mi rí ah Okay ìwọ náà wò ó sí ọmọ tó yẹ kó dúró tiẹ̀ tó yẹ kó gba lọ́ọ̀yà fún ẹ ó nìyẹn sì ló ti lọ ẹ nǹkan tó kó rẹ̀ sí nǹkan tó kó rẹ̀ sí àkí. Ah. àǹtí mi ò títí láyọ̀ ń gbìyànjú títí láyọ̀ ń try kò sójúmọ́ kan tí títí láyọ̀ ní débì she comes to check me often kò sójúmọ́ kan tí kì í wá wò mí yàtọ̀ sí bí ẹnjọ́ mẹ́ta yìí bóyá ọ̀rọ̀ mi náà I'm sure pé ọ̀rọ̀ mi náà torí ọ̀rọ̀ mi ló ṣe busy Hmm. Eh? She's doing her best. Okay. Her best is not enough. Because ìjọ́ tèmi ti wá sí ibi me, but ẹ̀. Ah, at least coincident ẹ̀ máa wà níjọ́ kan tó yẹ pé bóyá ó ń jáde ni àbó ń wọlé Eh? Ah, Aki, it's okay, it's okay. Mo pariwo, mo ń mi o, mo ń mo ń pariwo. Edumare, dákun ṣọ́ mi torí pé bádánwò bá pọ̀ lápọ̀jù ó lè múni ṣìwà òṣẹ́ torí pé ohun tó kọjá agbára ẹni ó lè múni ṣìwà òhèrò ohun tó múni ṣìwà ò Èdùmàrè má jẹ́ kó yálé mi ohun tó mú mi bá ọmọlúàbí mi jẹ́ bá mi jà kó jìnnà sí mi ohun tí ó mú mi ṣíwáwú jọ má jẹ́ kó. ẹ ká sọ ẹ ká sọ ẹ pẹ̀lẹ́ mà ẹ rà mà ẹ pẹ̀lẹ́ ẹ ká sọ. ẹ jọ um, títí láyọ̀ ni mo béèrè. àkọsílẹ̀ ah, àwọn ọ̀sán. ibi ni wàá ṣe ibi tó lọ jìnnà ni. Ah, for now wọn sí làround ẹ ah. jọ um, ṣé ọmọ nǹkan tó ṣẹlẹ̀ uh, my name is engineer Bayonle mo fi òpẹ́ mọ̀ pé mi ni ló jẹ́ kẹ́ máa. Yeah, ní Ayẹ́kẹ̀sán sá. Báwo ah, good to see you. Ẹ she? Ẹ she good to see you. So ẹ jọ ẹ bá pay. pé mo fẹ́ No, to be sincere, wọn ò sí láàrún. Kò sí nílò tán. That's beautiful. Yes. Actually, mommy, gangan ni mo wá wá kì í ṣó. Mo kàn ní kí n bèrè òun ní ẹjọ́. Ṣé mọ́mí wà rán? Mọ́mí ò sí láàrún. Wọ́n tọ́ bá ti dé, ẹ má rọ̀ mi máa jíṣẹ́ ni. Ọ̀ ẹ kà ṣe báyìí, bóyá kẹ fún mi ní Okay, okay. I'm mọ̀, ẹ jẹ́ kí wọn nìyẹn kẹ́ni kan pè mí ṣẹ́gbọ́ thank you so much. Um, mm, Báyọ̀lé àná mi ah. ẹ fi yẹn ra káàdì ṣẹ́gbọ́ ẹ̀yin gan-an ẹ ṣe jù no no it's alright ẹ jọ ẹ má sọ fún títí pé mo wà o ẹ jọ ṣẹ́gbọ́ thank you ẹ ṣe gan-an yeah it's all right. it's fine it's all right. Ah. lè wait o kàn need láti máa wá sílé mi bẹ́ẹ̀ yẹn mi ò like ẹ̀ èmi ni mo mọ̀ ọ́rọ́ ọmọ sí mi àtàbúrò mi báwo lo ṣe máa wá sílé mi without my consent má calm me down má calm me down anytime tó bá ti fẹ́ wá sílé mi jẹ́ kí n máa wà wí ẹ̀ so that tó bá máa wá màá máa sọ fún ẹ tí n bá wà around màá jẹ́ kó o mọ̀ ṣe ṣe mo ti fún ẹ ní rice pé kò kò kàn máa wá sílé mi bẹ́ẹ̀ yẹn ni má mú mi wálẹ̀ no no no no no. Mm-hmm. má mú sí mi lórí nǹkan tí mo kàn fẹ́ kó mọ̀ ni wípé kàn má máa wá sílé mi ẹni àwùjọ mo bẹ̀ ẹ́ ṣó ti yẹ tí n bá fẹ́ rí ẹ tó bá pè mí tí bá wà rán màá sọ fún ẹ pé kó máa bọ̀ ẹ eh, ok later kàn dẹ̀ believe pé ẹkùn tiẹ̀ lè máa wóbìnrin lọ káàkiri bẹ́ẹ̀ yẹn ṣé ọ̀pọ̀ yẹn fọ́kọ nìyẹn. Bọ́lá kí ni gbogbo eléyìí kí lélẹ́yìí why do you keep this place empty like this. èmi náà ṣe notice. ó ṣe notice kí why are you here ṣé kò sí ọjà mọ́ ni. ó wà ní. ó wà ní store. bẹ́ẹ̀ni. ṣé lace lè lè tó tán bí yaba nkàrà. lace ni. lace ah, ó dẹ̀ filẹ̀ bẹ́ẹ̀ ṣé o mọ̀ pé display ló máa ń entice customer. I'm in love. I don't ẹ̀gbọ́n ojú yín lè wọ́n ti kówó jẹ ó ní kó fáwọn boyfriend ẹ kí mi ọmọ bẹ́ẹ̀ lónìí mi lè bẹ́ wí o ó lọ jàre ẹ̀gbọ́n mo sọ bẹ́ẹ̀ mo dẹ̀ ṣe bẹ́ẹ̀ tọ́ka ń dùn ni mo ṣèlérí fún pé tí wọ́n máa padà wá orin á ti di àtúnkọ ẹnjìnà eh? ọ̀rẹ́ ò yé mi. ẹ eh, máa fi yeye ẹ gbọ́n fi ara balẹ̀ kó ṣàlàyé fún mi. èdè tẹ́rí mi tẹ́rí pé mo dẹ̀ ń dán mo kàn rẹ́rìn inú mi kàn ń dun ẹ̀ mo ń wo náà ọmọ ẹ pé eh. ti rí ìyàwó. ó pẹpẹ as in ah ẹ̀gbọ́n i'm settling down. wait wait wait wait no slow down slow down. okay slow down. all right all right. now ṣé orí ọmọ yẹn ó ti bá sọ̀rọ̀ ní àbókànṣeré lọ́ọ̀kan kò tọ́nà kí wọ́n á bá yín kí mo wà ní yín kọ́kọ́ wá sọ fún yín kí tó kẹ́ mọ́ ni àti seal and dust ẹ̀dẹ̀gbọ́n. àwọn èèyàn kọ́. ọ máa tó lọ mọ wọn ṣẹ́ni tẹ̀lé mi lọ ni ẹni ṣe àwọn èèyàn ṣe máa dá lọ ni ẹ jẹ́ kọ́ wọn kó mo léèyàn lẹ́yìn ó ti seal ẹ̀gbẹ́ má wọrí. but is she ready. ẹẹ actually òun gangan ṣì ń dẹmọ bọ màmá ẹ bàbá ẹ ọ̀rẹ́ ẹ̀gbọ́n àbúrò àwọn nephew cousins àǹtí ẹ àwọn brother àwọn kú dáadé àbúrò pops gbogbo wọn ti ready pé ká máa bọ̀ wọ́n ti fẹ́ máa ṣọ̀gọ̀ òun ló kàn yín ṣakọ bọ̀ hmm. àgọ́ ló máa dẹ́ẹ̀dì yẹ gbẹ̀yìn. ó normal ó normal ó normal hmm. àwọn obìnrin hmm. when they say yes they mean no when they say no they mean yes bọ́rọ̀ wọn ṣe máa ń rí nìyẹn. wọ́n máa sọ yẹ ṣíṣe pé no lómi. no no no no no. yes yeah, yes ni. kò láìkẹ́ ló mọ ẹ lọ mọ àwọn family. mo ti mọ bí mo ti kọjá first order ẹ̀gbọ́n finally mo ti responsible báyìí congratulations mo ti bọ́ lọ́wọ́ yín o. èyí tí mò ń bẹ sọ gangan gangan nìyẹn. ẹ má fọ ẹ jẹ́ ká wẹ̀ níbo ni wàá yín wà. mi gbọ́ Ah, ah. tí mo gbọ́ràn sí. wo ẹ wà ẹ fi sínú orúkọ ẹ káyìn náà ẹ̀gbọ́n kí ló ṣe fẹ́ ṣe báyìí má embarrass mi náà ẹ fi sórúkọ wọn. wọ́n ní wọ́n wọ́ ẹ wálé òun ṣagídí ẹ ṣé wọ́n fi ṣí ẹ ni àbí ká sọ pé wọ́n fi ṣe bàbá ẹ lọ́nà òun ah, wá sórí ẹ ò pé rárá ni àbó òun tó ń ṣe ẹ ṣé èpè ní kí n pè fún ẹ ní àbẹ́ fún àbẹ́ èdì torí jẹ́ o wọ́n ló lindi onílé ọlọ́nà onílé ọlọ́nà ó wá ẹ wá ó lóun fẹ́ fẹ́ ó wá ń ká digidi bọ́dí ṣọ́ọ̀bù kókò iṣẹ́ ìkíní kò iṣẹ́ ìkejì tí mo máa gbọ́ lélẹ́yìí wọ́n lọ́lẹ́ ẹlẹ́wọ̀n ló sọ pé ó fẹ́ dúró dè ah, but mom no what is mom mom what wọ́n ló fẹ́ lọ dúró dè ẹlẹ́wọ̀n ẹlẹ́wọ̀n ṣọ́mọ̀ tó mọ̀ kẹ́yìn lọ sẹ́wọ̀n kó gbọ̀ṣà kírímínà ẹni tó lọ ṣe ẹ̀wọ̀n ẹ ṣe àwọn làwọn kó bá pẹ́ kó lọ ṣẹ̀wọ̀n ni mom why yes ṣé pé àwọn ti ní ìpéjọpọ̀ báyìí pé kó torí tèmi lọ dáràn. have you forgotten. forgotten what. okay so what do you want to remind me forgotten what that I sat him down to tell him to go and steal. ẹ eh? ṣé kò sọ fún ni mo péjọpọ̀ péjọ o bàbá mi o mo fọlá ọba bẹ o kì í máa kú o lọ́ba mi jalè. lọ́lọ́rì ilé fi wá ẹ wá lẹ́ lọ sọ pé òní fẹ́ are you kidding me right now. ah ó lè rí for, forgotten kí ni forgotten what wá sórí oore ọlọ́run máa ń pè fẹ́ dàní o tó bá jẹ́ wípé yìí tá àwa máa ṣe fún un ọlọ́run kọjú ẹ̀ sọ́dọ̀ wa bá ṣe máa ṣe fún nìyẹn o ló ní wọ́rọ́wọ́rọ́ ni ẹni tọ́lọ́run bá fore lọ́sìyàn òun ló máa ń ṣe fún yàn o o rẹ̀ bẹ́ẹ̀ kàn déédéé rí oore èhe ni ọlọ́run fi sọ́sàkà ní títí ẹ̀ nígbà táwa ní ìdí ẹ̀ òun ló fi jẹ́ pé kó ṣe fún wa so máa wo bí ìgbà tó tọ́bọ́ yá ẹ̀yàn jálàjẹsẹ́ tàbí alájẹgbàgbé tàbí kíní kan tó fi wá jẹ́dọ̀ náà fọdún mẹ́wàá kọjú orí ẹ̀ àmọ́ lọ sọ̀rọ̀ náà lọ náà èfé mi tu àbí ọ̀rọ̀ pẹ́tẹ́lẹ̀ ìbámu ọkọ̀ wa màá ní kí lọ́kọ́ ṣe ń lé ni. àǹtí mi ẹ jẹ́ gbọ́n ọ̀pọ̀ tí kàlẹ́ndà lọ yìí o tí bá gbá ojú ẹ dànù hmm. kí ló kún ẹ lọ́rọ̀ mi. orí i'm sorry mom. sórí gbogbo ètí mò ń sọ yìí náà gbogbo ariwo yìí nítorí títí ẹ ọlọ́run má jẹ́ kárí kò ṣe dáadáa àgbà ló ń dà lọ yìí ṣé kí n wá kémi fúnra mi wá joyè wípé ọlọ́run má jẹ́ kárí kò ṣe dáadáa ṣé bá bí yín ó yẹ ká ẹ bí yàn ni. bàbá yẹn lè pẹ́ lọ́wọ́ bí ọ̀pọ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ nígbà míì gan wọ́n tún máa ń ṣàgbákò nínú ẹ̀wọ̀n ìzáídà kan wọ́n pa síbẹ̀ nígbà míì ìzáídà kan tún máa fi máa replace àwọn ẹlẹ́wọ̀n kan tó jẹ́ pé wọ́n máa fọdún ọdún báyìí kún ọdún ẹ̀ ni ó ti ṣe wá lóore ó ti ṣe bọ́lọ́run ṣe kọrin àjò tiẹ̀ nìyẹn ó láti wọkọ̀ tiẹ̀ síwájú ó láti wá síwájú ọlọ́wọ̀n ní jẹ́ kò ṣe dáadáa ó láti mo dúró nítorí ìfẹ́ akin akin ọlálejò. mo dúró wow man ṣe father christmas ní bọ̀bọ̀ ìtàn wọn wo every time guy. wọ́n fi rẹ̀ ó ṣe ohun àbúyẹ̀ṣẹ̀ débi báyìí àwọn fámìlì ẹ̀ máa fẹ́ máa wálẹ̀ ọ̀gbọ̀n. èmi tí mo jẹ́ ní kọ́tọ̀ máa gan-an ẹnìbọ̀dì ó jẹ́ bẹ́ẹ̀ mi. filẹ̀ kúnlẹ̀ pólì wá wò lánàá àbí kò sí àṣàmú máa wò lọ́la gbogbo àwọn yẹn náà máa wò àbí òun tó bá yá wọn ní wá mú. ẹlẹ́bí ni. tó ah, yá wèrè. ẹ̀wọ̀n ṣe é. Ah, wà á ó sì. àwọn olórí kúkú ni wọ́n yá wọ́n gan ní gbogbo. èmi àbí màá parí síbi òkú ìjẹ́kọ̀ọ́ ìṣẹ̀lẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tó surround mi even tí bá ní kí n máa sọ fún ẹ ìwọ gan wàá ní sympathy fún mi mi ìdẹ̀fẹ́ ní tún máa fi tèmi máa eh, disturb ẹ so that's why. kí ló tún ṣe mọ́ mi. àná ah, nǹkan kan ò ṣe mọ́ mi o ah, no no no mọ́ mi kọ́ ohun àwọn nǹkan kan ń ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tó yẹ pé àti irú oúnjẹ jẹ ò easy so mo ń try láti run around láti meet ends meet nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn má bínú jù. títí láyé mi. wednesday. still on still kò yẹ kó jìnnà sí mi tó bẹ́ẹ̀ inú òpè tó bá ṣe ń yọjú sí mi wọ́n sì ní wà á lẹ́nu máa fi ń inú máa fi ń dùn. You know, and you took my happiness away. No, please, please. Don't say that, please má jìnnà see me mọ́. mi ní ṣe bẹ́ẹ̀ mọ́. don't do that again. okay. love you baby. <laughs> I love you mọ́. Hmm? Hmm. ojú ẹ̀. <laughs> dàpọ̀ wọlé mo ti rẹ lápò kí mo ṣe ọ̀rẹ́ wo ni níṣọ ni sọ rẹ. Ah, ah. ah, látọ̀rọ̀ tí mo sọ pé mo máa tẹ̀lé mi lọ síbì kan ó dé wá waste time just like that kó dà náà. máa bínú náà mo ṣáà ti wà ń bìbà yín sí ok omi ń pe tí kò bá sí pé mo dé bìbà yín sí mo ti fẹ́ máa bínú lọ nìyẹn. mo ti ń bínú wágbó ẹ tí mo bá ṣe pé mo pé ẹ̀ oh, náà. o tó bẹ́ẹ̀ o oh, tó bẹ́ẹ̀ mi ní láti wo time. you too dey vex. àwọn bínú náà. ilé ọ̀nkọ ẹ̀ yóò dẹ̀ bá àdára o. ìwọ náà sọ bẹ́ẹ̀ mm-hmm. <laughs> um, bó ṣe délé ọ̀nkọ mi mm. kò ìmájì pé boyfriend ẹ ló ní irú nǹkan right how would you feel. Ah, ah, <laughs> kò sí nǹkan tó bá dínú ẹ̀ náà it's okay àbí <laughs> náà. Jimike. Tisilayo. What? Could you please borrow me your shoulders for the next 70 years? jọ ìwọ náà wo gbogbo nílé ìbò ṣe ìgbà tó wọlé ta ló yọ ẹlẹ́nu ta ló dà ẹ́ láàmú ìwọ náà wá wo títóbi inú ilé kó wá jẹ́mi nìkan ni mo máa kó sínú kó síta ó ò lè ṣẹ́ni kejì mi jẹ́ ká bẹ̀rẹ̀ papọ̀. kó lọ jẹ́ mi lásán mo ní yes. please give me a chance in your life. rí pé ó ti gbà. yes mọ́mí ó ti gbà wá set yes ma ẹ wo mọ́mí ẹ fọkàn yín balẹ̀ gbogbo bá ṣe plan ni gbogbo bá ṣe gbogbo ló máa bọ́ sí bá ṣe sọ ṣe ti gbọ́ ẹ ẹ mo kò ní pé kí n yọ̀rẹ̀ kí n bọ́ síta kí n wá pè yín ni mi fẹ́ sọ̀rọ̀ lójú ẹ̀ ni bẹ́ẹ̀ ni ma yes ma ma pè é padà ma wé kí n sì wọlé ṣe tó ma pè ẹni tí mo fi fara mi sílẹ̀ o kò fi ikú wa ṣàjọkú kò fàwẹ́ wa ṣe àjọgbà o. àlàyé rẹ kàn kò fi ọjọ́ kan dunnú rí nílé ayé ẹ̀ gbogbo ìgbà bí ìbànújẹ́ bí ìbànújẹ́ bí ìbànújẹ́ bí ìbànújẹ́ ni kí ló ṣe ẹ́ tó ṣe nìkan rí èmi tó ń wò yìí mo ti kọ́ ilé mi mo ti kọ́ dé ní tẹ̀lé owó ti lẹ́bi ṣe rúfin yẹn ni àṣàmú ní kí wá gbà ọ̀dọ̀ àṣàmú yẹn ni mò ń lọ ó tó di pé gbogbo àwọn kan yóò ṣẹlẹ̀ rẹ̀ bára mi nígbà ó ti yẹ mo gbà táwọn náà ni kí ló wá ṣe yẹ. ṣàkóra ọ̀rọ̀ lẹ́kọ́ ló ń ṣe mí ọ̀rọ̀ owó ọ̀rọ̀ lẹ́kọ́ ló ń ṣe mí hmm? ẹni bí ọkọ mi ìyàwó mi ẹ ò notice pé ìgbà kan kò lè ṣe kó má wá sí ìbàdàn ó wá rí kó ti pẹ́ tó ti débi nǹkan tó ń ṣe nìyẹn àṣàkúrà. <laughs> àṣèlọ ẹ̀mí ìṣá àṣèlọ ẹ̀mí ọmọ yẹn ń sùn ni ó mọ̀ pé ìmọ̀tàṣẹ́nu ó ṣe kókó. tó dẹ̀ ni o ó lè jẹ́ torí mi náà ló ṣe ń sùn. orí tiẹ̀ náà ni ó ti yẹ ọmọ ọlọ́mọ aṣáàmù àtàṣẹ́nu ìmọ̀tàṣe kókó ó ṣe pàtàkì. kọ́lọ̀ ń ṣàmàtà àwọn àdúrà tó yẹ kó wà wá ṣe nìyẹn èyí tó wá lọ́wọ́ ronú tó ronú tó ronú yẹn ó tó wọ́kọ́ tó ṣẹlẹ̀ ní pé jẹ́kẹ̀mí bẹ́ẹ̀ ṣe àdúrà sọ́lọ́run torí pé ọlọ́run wa ń gbàdúrà látẹnu mi ó ti yí ẹ̀ ní orúkọ Jésù ọ̀rẹ́ mi kí lórúkọ ẹ náà akin ọ̀rẹ́ mi orúkọ ìyàwó ẹ̀ títílayọ̀ akin ọkọ títí láyọ̀ gbogbo ibikíbi tó bá wà kó máa bójú rere pàdé kó ìrọ̀ kó kún lè bó ìrọ̀ náà tó lè máa fún ní jíjẹ àti mímu ẹ ń béèrè yan ni mà. bẹ́ẹ̀ ni sà ẹ̀yìn ẹ̀yìn náà ni mò ń béèrè. ṣe bẹ́ẹ̀ ni Mr. Usman. èmi ni mà bẹ́ẹ̀ ṣiṣẹ́ ní correctional center èmi ni ẹ̀yin ni mo wá rí. kí ni mo lè rí ṣe fún yín mọ́. nǹkan tẹ́ fẹ́ ṣe fún mi ò pọ̀ bọ̀tẹ̀ ọlọ́run ajẹ́kẹ̀ lè ṣe fún mi náà ni mo wá rí lórí ìkànnà àwọn ọmọ tí tẹ́ fi sí correctional center yẹn tí wọ́n ń pè lákin. akin. bẹ́ẹ̀ni ẹ olómi lára báyìí ọmọ pupa kan máa wá wò ó gbà kan já báyìí. Ah, ah, ó ti yé mi ah, mo ti mọ̀ akínyẹn lẹ́yìn náà tún wá wá síbi báyìí gan. irọ́ torí akínyẹn lèmi ṣe wá rẹ́yìn. because akínyẹn mm. all the time làwọn èèyàn máa wá fíìsì tẹnu mọ́ ah kí ló eh. ṣẹlẹ̀ torí bẹ́ẹ̀. èyí tèmi tẹ̀ wá wá rí fún ó ṣe pàtàkì kan owó dẹ̀ lágbára díẹ̀. Eh. bẹ́ẹ̀ ni sà. kí ló ṣẹlẹ̀ mọ́. Eh, ah ah <laughs> mọ́mí kò lè possible. àwọn máa possible kò lè Mr Usman ó máa pọ́síbù kí lẹ̀ ṣe báyìí àwọn tó ti wà ń bẹ́ẹ̀ before now ẹ ẹ wo gbogbo àwọn tó máa wà ní high places yẹn how do you think they get there? ẹ rò pé ṣeré ṣeré ṣeré kọ àwọn nǹkan báyìí báyìí báyìí náà lè máa máa ṣe làwọn fún máa mọ̀ pa léèyàn lẹ́yìn gbọ́ fún máa mọ̀ pé èèyàn wà lẹ́yìn yín gbogbo ohun tó bá máa gbà á máa nà tán ẹ̀mọ̀ bíi ọjà alẹ́ á máa nà tán ni ẹ̀yin lèyìn máa sọ fún wa pé nǹkan báyìí lèyìn fẹ́ o fún gbọ́gbẹ́ gọ́tà yín kẹ̀ ṣe kiri gbogbo tó bá fẹ́ gbà náà la máa fún wa máa ná ní ilé ọjà. Um, madam ṣe fẹ́ gbọ́ torí mi ò ní parọ́ fún yín nǹkan tẹ́ ẹ̀rù bá fẹ́ ṣe kò lè possible mi ì lè ṣe ṣẹ́rí gbogbo nǹkan tó wà ní ìkápá àti tèmi òun ni pé kí n mú èèyàn jáde kí n dá kí n dá padà sínú ọgbà hmm. ṣé ti eyín ò dẹ̀ lè sọ pé bóyá òun fẹ́ wá wo èèyàn nínú ọgbà yìí kì í sọ pé kọ́ máa wá wò tọ́kílẹ̀sì èyí tẹ̀yìn ṣẹ̀ṣẹ̀ wá ń sọ fún mi pé bóyá kí n wá gbéyàn kúrò nínú ibì kan lọ síbi ah, ah, ìyẹn ti pọ̀ jù ti pọ̀ kò sí ní ìkápá mi rárá tọ̀. Mr. Usman ẹ̀yin náà lè máa ṣe fún wa jàre ẹ̀yin náà ẹ̀yin lè máa ṣe fún wa hmm, ẹ máa bá mi wò ṣe náà gbogbo ohun tó bá máa gbà gẹ́gẹ́ bí mo ṣe sọ I'm ready. èmi tán ìnira ló lè bọ́ sí i. hello. hello sir. ẹ pẹ̀lẹ́ o kí lẹ fẹ́ o. ẹ mo wà ń ṣọ́ọ̀bù yín ni sir. Ah. ẹ fẹ́ gbalé irú ilé wo. mo fẹ́ gba a room self lọ́dọ̀ yín. self contained ah ok jọ má bínú sister mi mo wà ní shop. mo mí pé mo ti kú. Hmm. mo mí pé around shop ni mo wà ẹ charge rọra bá mi dúró mbẹ máa bá yín sìnsìn mo lọ fi lé ọyàn ni o. ok sir Okay. kí n dúró dé yìí. máa bá yín sìn. all right no problem sir. Yeah. Okay. ok sir. Ah. mi ò gẹ́ tara mi mo ṣáà bí mo ṣe ń ṣe máa padà wá jẹ oúnjẹ ní ṣòtì yẹn mi ò lè jẹ oúnjẹ kankan mọ́sàn mo ní láti lọ sí ṣọ́ọ̀bù. o ò dé jẹ díẹ̀ ń bíbẹ̀ bó tẹ̀ jẹ́ chicken yẹn ni wàá mú tó wàá jẹ. ọmọ tó ṣẹlẹ̀ mo appreciate kò tí ń dààmú látàtàrọ̀ bọ́ mi ò lè dúró mọ́ ọ̀nà fún ọ̀nà ọ̀run ni iṣẹ́ gangan ló important ó ní máa yí padà wá jẹ́ ọmọbìnrin tí mò ń mú lọ síbẹ̀ yẹn sìn self contained ẹ̀ ń yá wa lọ́wọ́ lásìkò yìí máa gba owó pé mo lọ fi mo máa gba owó agency tọ̀dọ̀ mi mo máa gba owó gbogbo ẹ̀ wọ́ fẹlẹ́ ilẹ̀ o oúnjẹ máa wà títí títí jẹ́ lọ́yọ́jú ọmọbìnrin náà. o ò dé ní sùúrù okùnú lèèyàn fi ń gbé títà bó bá ṣe jẹ́ díẹ̀ ń bẹ́ẹ̀ sí ó máa wà òkè. tó kun ta ọba strong yìí tí inú èèyàn kan máa jẹ́ ni kò ní wúlò please wo. o ò lè jẹ́ síbí kan. ọmọdé bá mi bá mi páàkì gbé e bá. Ah, ọlọ́run ní kọ́mọkùnrin kó má jẹ́ ọ̀lẹ torí tó bá jẹ́ ọ̀lẹ ni tí ṣẹ̀ṣẹ̀ bọ́ lọ́wọ́ ọmọkùnrin kí là máa jẹ ah ibi ìwà pààyàn kù sínú ilé o ọlọ́run àpò bàbá máa sìn ẹ́ lọ tó ṣe ń lọ yín onírógun àgbákò lágbára ọlọ́run. orí mi má pé tèmi níyà o. ẹ ẹ ẹ ẹ ah o dúró déédéé. so àǹtí mi ẹ̀yin lè máa ṣàkóso ẹ̀yin tó jẹ́ pé ń gbà yẹn àwọn bá ṣe ń bá yín sọ pé kẹ ní sùúrù kẹ ṣe kinní kan nísìnyí wá ń ṣàtọ́ wá fi ìgbìn ṣàtọ́ sáwà. ọmọ jọ kúrò lórí ẹja rẹ ìgbà tó rùkà dẹ̀ ti wá dọ́wọ́ tó ń sìn nǹkan ẹ̀ kí ló fẹ́ ṣẹlẹ̀ ọpẹ́lọpẹ́ jíbìkẹ́ lára mi tó mú mi lọ sọ́dọ̀ olólùfẹ́ mi òun ló jẹ́ kó rùkà yìí kó débi tó wà yìí. òkè máa jẹ́ kẹ́ mọ̀ nǹkan tẹ́yìn ò mọ̀ ń sìn ṣẹ̀yìn àti jíbìkẹ́ tẹ́yìn sọ yẹn mm. èmi àti mọ́mì àwa la instigate wọn tó fi ṣe gbogbo nǹkan tó ṣe gbogbo ríǹgì tó wà lọ́wọ́ yìí gbogbo everything kò sí ìtawọ̀ ọmọ ń bẹ̀ ṣe fẹ́ gbọ́. so ó mì pé ìwọ àti mọ́mì àti jíbìkẹ́lẹ́ play drama fún mi tí mo fi dé ọ̀dọ̀ olólùfẹ́ mi. ẹ má wo ti láyé mi o ṣẹlẹ àti jíbìkẹ́ yẹn mo máa láìkì wọn o ah, níṣẹ́ ló ń ṣe iṣẹ́ yẹn bíi pé ọwọ́ gbogbo ní ọdún ládàdé kọ́lá wọ́n kìlì róòlù yẹn pa ni ẹ̀ tí ẹ̀ fún yín lára rárá àǹtí yẹn àràrà. Ah, tí ò bá sí pé ríǹgì yìí ó precious sí mi mi ò lè fi báyọ̀ ṣeré wàá rí pé màá kàn yọ báyìí màá sọ́lù ẹ lórí. orí mi ò yá ìsọ̀sì ẹ̀yẹn tẹ̀ tíra yẹn. kò sí nǹkan tó lè yọ o àfi tó bá máa mú flat bíbà sí bíbà yìí lọ́jọ́ yẹn gangan nìkan ló lè jẹ́ kó kúrò níbi tó wà yìí. ẹ òrùka eléyìí ti dánwọ́ ná. kí ló rùn báyìí kí ló rùn kí nìyẹn òun ìfẹ́ ó <laughs> ti ya ọmọ mi lọ́wọ́ <laughs> onírànú ọmọ kékeré ìwọ ló mọ̀. bàdá báyọ̀ hmm? ṣé mo rí pé nǹkan tó bá gbìlẹ̀ lẹ́ni wúrà máa ń gbé ṣá. àṣọ. yeah inú òkú bóyá ti ń take too much of your time on ọ̀rọ̀ ẹ̀ títí láyọ̀ ah, ó yẹ kẹ́ ti take nǹkan tẹ̀ ń ṣe yẹ kẹ́ take ẹ̀ tó pé bóyá kẹ́ ṣe wedding or something you guys need to do the needful because to pẹ́. ṣé mo rí in all honesty mi ẹ̀ bá rí rò rí báyìí. Uh-huh. èmi ò <laughs> mi ò tiẹ̀ rò lọ́ba yẹn mi ò àwọn tó dẹ̀ ló sọ̀rọ̀ mi ò pa acceptance yẹn ti dé ogun level yẹn. rabayo ṣètìrì tísílẹ̀ ò ní anybody ní ayé o gbogbo àwọn boy gbogbo àwọn ex boyfriend ó ti gbọ́ àwọn tàbí sẹ́gbẹ́ kan you are the only one yìí nìkan lójú ẹ̀ báyìí. oṣooṣù má tọ̀ mí o má tọ̀ mí o hundred percent sure. mo tọ̀ sọ dá ẹ lójú. Ah, ah, mo fi ọlọ́run bọ̀ra mi ò lè kọ́ ọ̀rọ̀ mi rà báyìí in that case in that case. Uh, tabakula dá ọjọ́ wedding náà ìwọ ló máa best ẹ. sure. ìwọ náà lọ ránṣọ kalẹ̀ i will i promise you very soon you will hear from me. <laughs> thank you so very soon no no no it's alright it's alright it's alright ìwọ náà gbọ́dọ̀ máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ìwọ ọgbọ́n ló ṣe jù <laughs> thank you thank you i'm sure of that thank you thank you now now now having said that kí ni kí fi ṣe lálejò. no no no gbàgbé lè yẹn kí ni o sọ yẹn tí n bá dáná fún ẹ <laughs> no no no no, no. mo bá dáná fún ẹ tó bá jẹ tó o bá kàn sára sí mi má kì í lọ <laughs> i'm not joking. dóò títí là máa ó máa ń sọ̀rọ̀ yín náà dùn. ok àná wọ́n kìjọ máa rọ̀ no, no no no no má sọ báyìí má sọ no no no no mi nígbà o ah, kí ló dé tẹ ṣe yìí client mo wọ́n respect ibà lọ́la kí ló fẹ́ kí n sọ fún náà. tẹ bá ti ṣe táàsì ilé kọ gbogbo kọ́pàdì kan lẹ̀ fúlọ̀ yìí ni wọ́n fi sífẹ̀sì sí wà wọ́n dẹ̀ máa pè wọ́n máa bèrè owó wọn máa bèrè owó wọn pẹ̀lú pé wọ́n fẹ́ lọ́wọ́ iṣẹ́ ni wo táǹkì tẹ́lẹ̀ ẹ̀ sórí ẹ̀kọ́dọ̀ ẹ̀ àbádọ́n ẹ̀ sí ibà ṣe owó kọ́lọ́ fi rà á ni ó máa fẹ́ tẹ́ o lọ kọ́ sí ló máa fẹ́ tẹ́ gbọ̀bọ̀ máa yọ́nu owó ẹ̀ gidi gan ni kí ló dé ibi tí òun ṣe fún mi àná òòrè òṣèlè yìí òṣèlè rárá ah ò lẹ́skíùs ò lẹ́skíùs kó lè fún mi lẹ́skíùs ah, ọlọ́mọ ni wábílẹ̀ ní kẹ́ kí fẹ́sẹ̀ fún máa ìbáyìí àfi kí àwọn arọ́pàá fún nìyẹn o gbogbo ọpọlọ ilé ẹ̀kọ́ ti túpalẹ̀ ẹ̀kọ́ ti ah hey tatú ni tó bá yọ bọ́ọ̀nù máa padà bẹ́ẹ̀ ṣépè ní láàpọ̀ díẹ̀ ti bàjẹ́ ah mọ́mì. hello mọ́mì. hello ọkọ mi. ẹ yes ma. ṣé dáadáa ni. a dúpẹ́ fọlọ́run ẹnu ẹ̀ náà la wà yìí mà ọ́ ẹ ra mà. olúwa ṣeun ẹ ọkọ mi mo fẹ́ kó wá yọjú sí mi fọ́rọ̀ kan ni èmi ò dẹ̀ mọ̀ bóyá a lè sọ báyìí náà. ẹ mọ́mí ẹ máa sọ báyìí mò ń gbọ́ yín ẹ jẹ́ ká sọ báyìí ẹ jẹ́ ká sọ báyìí mà. nípa ìgbéyàwó wa àti títí layọ̀ ni èmi ń wo wípé kò jẹ́ ká ṣe ní inú pálọ̀ wa ní kékeré ń bì báyìí sórí lásìkò tá a wà yìí àti gbogbo bí nǹkan ṣe wà. E, èmi ò fẹ́ situation tá a máa wá sọ́dà láriwo àbọ̀rọ̀ mi ò yẹ. mọ́mí ẹ kọ ẹ yánu jù mí lọ ni o. honestly kò má dà pé yàn sá fún ni èmi náà ti naturally nǹkan tó bá ti báriwo lọ mi ò èmi gan kò bá star mi mu. ẹ o karora ṣe ní bẹ́ẹ̀ ni kàrọ̀rà ṣe kékeré bẹ́ẹ̀ yẹn. nígbà tẹ bá wá bímọ tó bá wù yẹn lè pe barista kódà kẹ pe Sànní Adé ilé ni mo wà òbí gan lè wá lọ́jọ́ náà lọ́hùn ẹ jẹ́ ká rọra ẹ jẹ́ ká ẹ jẹ́ ẹbí ṣe wá ṣe jiná ẹ jẹ́ àrọ̀rà fọwọ́ bò jẹ nínú pálọ̀ wa ń bíbá ẹni ká ti rọra yanjú everything. <laughs> ṣé ìgbà tí mo ń fẹ́ bá mi sọ nìyẹn kò sí problem ma ni ò ṣe problem ó dáa. ẹ ṣe mà mo dúpẹ́ o. ẹ bọ́ ṣe yọjú sí mi náà ká lè sọ kúná. yes ma ẹ ṣe mà. o ṣé ọkọ mi. ó dà mà. ó dà ó dà bọ̀. wow bínú ṣe rí lóbi yín o abẹ́rẹ́ rí báyìí on the other side. no orí bọ̀bọ̀ yìí ti bàjẹ́ lórí. ẹ̀mí àpọ́njú òkú lé àgbà. Thank ah. you tí wọ́n bá sọ pé omi ló máa ṣe ẹja jìnnà ibi akí máa dìnnà títí láyọ̀ títí láyọ̀ ṣó yẹ kí ní ọjọ́ kan ṣú kí ìwọ títí láyọ̀ má bàa wù mí bí ká má tí wàá sọ títí di àsìkò táwa yìí. àlàyé. ìdọ̀. ìdọ̀ ìjà ẹ̀tọ́ olójú kan ẹ ọmọ ọlọ́run àwọn tó ti ti fọ́ pátápátá ń kọ́ gidi káfọ́ ó bẹ̀rẹ̀ sí ní mọ́mọ́ òun kùn òun dìstọ́pù ayé tèmi èmi ní kọ́sítọ́mà ń bì ìwọ́n sì ìrùmà tó kúrò ń bí ó àwọn òtí mọ̀ gbàdà máa kúrò ń bí lóyè kó máa ṣọ́pẹ́ tiẹ̀ gbọ̀ngàn kíyẹ́kíyẹ́.

oògùn ọtí gbó báyìí mi bèbà ẹni ẹ́ o tún máa fi mí sílẹ̀ lọ kò ní pẹ́ǹsì o máa ní freedom wà á wà náà ayé wà máa ṣayé kiri wà á kánjú kánjú kánjú. yẹ má dá lóhùn bóyá wà yẹn arúgbó ọjọ́ ni àbá ń bí a máa tó filẹ̀ síbí ni kò parọ́ ó máa ṣáájú mi kú omi báyìí wòye sọ ó bá mi bí báyìí ìwọ tó bá rí níbà ó máa fi ẹlẹ́ ṣégún ní ìpẹ́ ó ti wá ń kánjú òun kánjú. ayọ̀ ayọ̀ akárí gbogbo wa ayọ̀ ayọ̀ akárí gbogbo wa ọba mímọ́ ti gbọ́yọ̀dé o ayọ̀ eh, ayọ̀ akárí gbogbo. Ah, wọ́n ní sí kọrin fún tòjò ó yí mọ ọkọọkan ṣé orí tó bá di ọjọ́ yẹn táwọn alága bá gba ẹmu wọn á gba owó ṣé wọn á gba ṣége ní ọwọ́ ah, ah. ẹ ọ ní máa kọ́ ń sì kó mọ́ báyẹn ń omi ìgbàlaga àdúró tún bọ̀ ni ní nǹkan tá a ra plan pé ká ṣe ní living room ó fẹ́ fẹ́ kí ní ìlójú. gómìnà sọ bẹ́ẹ̀ wọn náà wà fámìlì báyìí nìkan la máa wà ń bẹ̀ lọ́jọ́ yẹn bọ́ ọ̀tẹ̀ yẹn kọ́ náà ló máa ń kọ ẹ̀ ah. you know what ó tẹ̀ mọ́ nǹkan kan tó ń gbẹ̀mí inú báyìí èmi pẹ̀lú tó lọ pé àbúrò mi àti plan ni pé aṣọ kan náà làjọ máa wọ̀. so ẹ ti plan nǹkan tuntun yẹn lẹ́yìn mi. bẹ́ẹ̀ ni mo sọ. a ò kì í ṣèyàn jíbi kẹ́ ẹ ò kì í ṣèyàn. <laughs> mo ò kì í ṣèyàn báwo ọ̀rẹ́ mi ló ń ṣe nǹkan náà. Oh, ah, well anyhow kó lè dáná ni. bẹ́ẹ̀ ni hmm, like that day tó bá rí gèlè mi oh my god ah wo <laughs> má jẹ́ má jẹ́ ń sọ tán jẹ́ kí n kíkè tó kù fún ẹ. o ti ń gbé kínní beyond reason. ṣé ní gbé beyond my peace. you are my peace too. and I love you forever. I will forever love you. I love you so much. Thank you. Ara rẹ̀ ń bẹ̀ ń jẹ́ sílẹ̀ ń ṣakọ́. Máa ń gbé tóòsì mi padà ká jẹ́ ní kí mi ṣe mọ́. Ẹ ok, èmi gan ṣe mọ́. Èmi gan ṣe mọ́. Ṣé kó ní kálukú gba tóòsì yẹn kó dẹ̀ gba ẹsẹ̀? Ó yà gba ẹ máa mú ring mi. Ṣé ẹ ìwọ gan bá mi mú ring mi? Ẹ fọwọ́ ara ẹ yọ. Àánú ìwọ yọ tó dẹ́rọ. Àdìpọ̀ fọwọ́ ara ẹ yọ. Kọ̀kọ̀ yọ tó dẹ́rọ. Let's toast to long life. Let's eh. toast again to long life to children surrounding our table and to love you for the rest of my life. My life, yeah. Cheers, darling. <laughs> <laughs> the newest couple in town engineer and mrs bayonle <laughs> báwo ni honeymoon ah ṣé o ti o ti lọ ah ibi tí wọ́n ti máa ń ta nigerian food yẹn ah ọmọ oúnjẹ wọn bẹ́ẹ̀ make sense ah no ẹ wà mú wa lórí kọ́ mú wa lórí kọ́ o mọ́kọ ìyàwó ní ọkọ ìyàwó ẹ eh, ó ṣe honeymoon <laughs> no uh, supermarket mo wà ya supermarket mo wà. ẹ eh, wẹ́ẹ̀lẹ́ máa dúpẹ́ máa dúpẹ́ eh, kò kọjá àfarajà àwọn ọmọ yẹn tẹ̀ ń try wọ́n try wọ́n try wọ́n try wọ́n try ṣe náà rọ̀nù bíbí ń páyé àwọn gangan náà ni wo jẹ́ ká padà sórí ọ́nìmù yín jẹ́ ká padà sórí ọ́nìmù yín ṣé o ti gbé lọ síbi omi yẹn no ibi omi tí mo sọ yẹn omi tó máa ń rò sákú sákú sákú sákú ó máa enjoy ẹ ṣé òun ẹgbẹ́ òun ṣe pepper leaves ó máa like ibẹ̀ yẹn. mo dẹ̀ mọ̀ pé by the grace of God tẹ́ bá máa fi dé ẹ máa mú pregnancy result wá bá mi. sọ ọ̀rẹ́ o ṣe ti rí i pé ẹ ò ní láti dààmú rárá kò nídìí pé ẹ ń describe ẹ fẹ́yàn á wá máa damu, kó tó get ibi ẹ̀yin fúnra ara yín bọ̀ báyìí ọ̀kadà lè fẹ́ gbé wọlé o ẹ fẹ́ gbé mọ́tò yìí wọlé ní ọwọ́ kan látọjú títì ẹ wọlé straight ni. bọ àwọn compound ìgilẹ̀. ẹ fi gbogbo eléyìí eléyìí ó ń ṣe problem o àwọn tó máa clean ẹ̀ ń bọ̀ o eh. ìtòlẹ̀ láyé sí gèètì lẹ̀ àkì sí gèètì báyìí twenty four seven wọ́n máa ń ti gèètì ni but nítorí wípé wọ́n fẹ́ wá clean níbí o ní gèètì ṣe wà ní ṣíṣí ẹ wo táǹkì yìí ilé ló ní o building ló ní táǹkì yìí o tó ṣe ìkan lélẹ́yìí ìkan náà wà lókè ìkan wà lẹ́yìn bẹ́yẹn bọ́ọ̀ ò dẹ̀ wá ń bí so ẹ ò ní problem omi rárá ẹ ò ní káàtẹ́ ń wò yìí neighbor yín ló ní neighbor yìí ó wà lọ́dà side ń ló ní mọ́tò yìí ẹ̀yin náà lè park tí yín wọlé síbì. ó máa gba bíi. ó ní tí yín rè tí ẹ lélẹ̀ bọ̀gbà tẹ́yìn ti dé nsìn irú géètì yẹn òun lè park tí ẹ wọlé sọ̀hún báyìí hmm. báyìí kò síbi tẹ́ ẹ lè dúró sí mbẹ̀ tó ti yẹ yín sìn no problem ó níye o láti sitting room títí dé toilet wọ́n tiles ẹ̀ ni o. Wow bọ̀ bọ̀ àdúgbò àdúgbò owó ìwọ̀n ju àdúgbò tẹ́ mú mi owó yẹn wọ́n ju àdúgbò yìí lọ irú àdúgbò yìí lẹ sọ pé owó bí wọn. owó ìwọ̀n ṣe bíbẹ̀ láti dé yìí bó mo ti check ra. ah ok mo ti get yẹn bá dẹ̀ ti jẹ́ kémi mọ̀ torí bí wọ́n ṣe ròyìn yín ni o ó dà kò sí problem tówó yẹn bá pọ̀ ṣé kí n yín lọ sí ṣóṣóṣó ilé náà wà ń bẹ ó dẹ̀ tí gélé e lọ but ẹ̀ ní gbé mọ́tò wọlé ọ̀kadà gan ò ẹ máa fẹsẹ̀ rìn wọnú léyìn ni láti rubi junction kan yẹn ṣe eh. máa park mọ́tò yẹn. Ah, no no no no no ah, ah mi fẹ́ ẹ ṣí ẹ kí n wọlé. no ẹ jẹ́ kí n ṣó yín ní ṣoṣooṣo. ẹ má ẹ má ẹ má mú lọ ṣoṣooṣo ẹ ṣí eléyìí kí n wo bẹ̀. ẹ eh, kò sí wàhálà but wọn táìsì eré látàn ń débẹ̀ yẹn ni o no problem. eléyìí tí mo pè fún yín yẹn náà ni. hello mami ìra ma adúpẹ́ ma <laughs> bẹ́ẹ̀ ni àlàáfíà ni mo wà bẹ́ẹ̀ ni mo gbòòrò wọn bẹ́ẹ̀ ni yes mami. Ah, mm, mo máa fẹ́ pè é sí àkíyèsí nǹkan mà ní orí ọ̀rọ̀ ẹ̀ títílayọ̀ ni mọ́mí títílayọ̀ ń ronú o tẹ bá rí bí títílayọ̀ ṣe rí lẹ́nujọ́ mẹ́ta yìí wẹ́ ti rí ní gbogbo ojú ẹ̀ wípé nǹkan kan ń ṣẹlẹ̀ sí i ìrònú yìí ó ti jẹ́ kó máa fẹ́ máa ní ríńkù lójú mọ́mí mọ́mí ẹ jẹ́ kí n sọ kọ́kọ́ fún yín kò kí n ṣọ̀rọ̀ ọmọ ẹlẹ́wọ̀n kankan o títílayọ̀ rí ọ̀rọ̀ akérò mọ́mí nǹkan tó ń ṣe títílayọ̀ tèmi gádà ní pẹ̀lú wípé ọ̀rọ̀ àìrọ́mọ bí yẹn ó wẹ̀ ẹ̀ dáhùn bẹ́ẹ̀ ni òun ló ń ṣe títí láyọ̀ mo mọ̀ mo mọ̀ tẹ́ ẹ bá sọ gan mo mọ̀ mo mọ̀ nǹkan títí láyọ̀ máa ń sọ fún mi nípa gbogbo nǹkan tẹ́ ẹ ń ṣe àmọ́ tó bá dé pé mú mi àwọn nǹkan kan tẹ́ tún lè ṣe wà tó lè fà á sí pé kó lè tètè rọ́mọ bí inú mi á dùn yes ma mọ́mí ìdúró ṣiṣẹ́ mi náà ni wípé kémi pẹ̀lú títí láyọ̀ kájọ kọ́ ọmọ olùbọ́ kájọ máa tọ́ ọmọ pọ̀ òun ládùn bẹ́ẹ̀ mi ẹ ṣeun gan mọ́mí àmọ́ àrí yín bá ẹ ṣe máa God bless you yes ma máa kì máa kọ́kọ́ mi yes ma ó dàbọ̀ mọ́. Ah, ọ̀gá mi ló wà ń bẹ̀ mo dábọ̀ èrè ọ̀gá mọ̀ ọ̀gá wà ní nílò ọ̀gá jọ mo dábọ̀ èrè ọ̀gá mọ̀ ọkọ ìyá mi wọlé wọlé wọlé wọlé wọlé wọlé ọ̀gá mi wọlé wọlé wọlé wọlé wọlé wọlé wọlé wọlé wọlé wọlé ó lọ bẹ́ẹ̀ yàrá ẹ káàbọ̀ ọ̀gá ṣé o ti sà. ṣé kò sí tí mo fi gé ẹ jẹ. Ah, ẹ ní gbé yàn jẹ ọ̀gá agbára Ọlọ́run. mo lé o. ẹ ra sà ọ̀gá eh? ẹ jọ mo fẹ́ rí nǹkan mi sà. ẹ má bínú ọ̀gá. ṣé kò sí. kò sí wàhálà ọ̀gá. you know what rí nínú ilé yẹ ká sọ̀rọ̀. ọ̀gá ẹ má ṣe bẹ́ẹ̀ a kì í sọ̀rọ̀ tánú ilé a dẹ̀ gbọ́dọ̀ sọ tí nílé ń ta àárín àti ọkùnrin sọkùnrin wa. tó bá sọ nǹkan tí ó make sense máa bínú sí ẹ. a ọ̀gá ò lè bínú sí ọ ọ̀gá sí ayé nìyí. ó ti ẹ ẹ má bínú ọ̀gá o ṣe rí èèyàn dáadáa ní sinmi ẹ dẹ̀ gbọ́dọ̀ jẹ́ ní ọlá orí tẹ́yìn náà ń ṣe ṣe rí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ẹ má bínú o ṣe rí kò dùn mo nínú láti jẹ́ tẹ́ ti fẹ́ máa dà wọ́n ṣọ́rọ̀ mi yẹn ó yẹ kẹ́ ti bímọ tó márùn-ún bẹ́ẹ̀ ṣe ti bímọ yìí ó ń jẹ́ ní tó ń bà mí nínú jẹ́ ṣé mo pàkíyèsí ni mo ṣe fẹ́ dẹ èmi náà kì í ṣe ọmọdé ṣùgbọ́n ṣé wàá rí ẹni kò fún mi ní bàbá ó gbóná gan lórí ọ̀rọ̀ à ń wọ́ ọmọ afẹ́ bímọ yìí ọlọ́run fi ràn wọ́n ní tìbílẹ̀ o ṣùgbọ́n bíbélì yìí pé káwádìí ohun gbogbo dájú káàdì tí ìṣòótọ́ mú ọ̀rọ̀ mi lẹ́yìn náà ọ̀gá ẹ má bínú o ṣé ẹ ti fún wọn lóyún rí náà abẹ́ ìfihàn lóyún rárá torí mi náà mọ̀ lè parẹ́. Uh, actually, yeah, uh, a máa meet bọ̀ wọ́n o mi ò rò pé kankan sọ pé òun but eh, ṣe mo gbogbo test tí mo ṣe pátápátá ó jẹ́ kí n mọ̀ pé mo wà okay. ah test kẹ ọ̀gá kò bẹ ìgbàlódé ni test ọlọ́run ò ní mú yín test a máa rí funfun nẹ́nẹ́ báyìí nítorí wà ń bẹ dúdú ni test kò gbé ọ̀gá wọn sọ ṣé ẹ̀rọ ọ̀hún ti bí tẹ́ ń kó tẹ́lẹ̀ kẹ́ ọ̀rẹ́ pàápàá náà àlùbáríkà ọmọ lè ti tọ́ lára wọn n kò sọ ti màdàmú o mo fọwọ́n yẹn ṣàpẹẹrẹ ọ̀rọ̀ ní kò tọ́tí màdàmú ẹ mọ tí mo rò pa lè ṣe torí ẹ o ti yẹn ká lè tá a máa dojú òògùn kọ ẹ ṣe wọ́n mọ léńjẹ léńjẹ kan kí ọmọ kékeré tẹ́yìn náà rí fún ayé pé hmm, ẹ̀yin inú ẹ̀ ṣe máa pọ̀ ẹ̀yin ṣe máa pọ̀ nínú ẹ̀ gan kẹ́ bá ṣeré bí oṣù méjì mẹ́ta káwò ná kíkò bá dẹ lóyún alẹ́ mọ tá a máa ti bẹ̀rẹ̀ máa mú yín lọ́dọ̀ àbúrò bàbá mi tẹ́tẹ́ máa bímọ agbára ọlọ́run tẹ́tẹ́ kọ́ bọ́kùnrin bíi à ń pégbọ́ ní ọ̀gá o ẹnìkan kì í pégbọ́ o ẹ ronú sí o ọlá àfẹ́tẹ́ ní sí mi lèmi náà lò pẹ̀lú ọlọ́run ìdẹ̀lẹ̀ pa náà fẹ́ wa lágbára ọlọ́run. mi ò fẹ́ kó lọ lásán ìyà tí mo jẹ yìí jọ̀wọ́ san fún mi o má fún mi lówó má fún mi nílé má fún mi láṣọ má fún mi ní mọ́tò ìfẹ́ ni kò fi san fún mi ìfẹ́ ni kò fi san fún mi. Um, ṣé mo lè sáré lọ fún ọ. ṣé kò sí sá. bọ̀wẹ́ bá ń discuss kọ̀ọ̀kiri kan bros ẹjọ tí mo lè sáré rí fún kankan. ṣé kò sí wa. ẹ wọ wá fàákì ọ̀nà ìwé ìdí tuntun orí ọ̀tọ̀ tó kí ṣe ríra kẹ̀ akin ó yẹ kó mọ̀ pé yẹn ò lè possible now mo ti I, mi ì fẹ́ kó bínú sí mi táyì yẹn ti pẹ́ jù ọmọ kékeré ara mi ni mí ẹ for how long ni wọn náà fẹ́ kí n dúró díẹ̀ díẹ̀ john now ò mọ nǹkan tá a máa ṣe ń sìn bóyá kó try láti forward account details sí mi ẹ kí n bẹ ṣe owó díẹ̀ sí i kó fi bẹ̀rẹ̀ business. Títílayọ̀ kò sí nǹkan kan tí mo fẹ́ fi owó ṣe all I want is you don't you understand ìyẹn ò lè possible rárá ṣé kí n filé ọkọ mi sílẹ̀ kí n máa attend sí ẹni ah mo ti marry now. èmi ni mò ń sọ̀rọ̀ kí ló ń sọ̀rọ̀ náà. wo mi ò ní interest nínú gbogbo yẹn rárá mo sọ fún ẹ pé mo ti marry kò fi mí sílẹ̀ ṣó possible ni ṣé èèyàn nọkọ méjì ni. ó dẹ̀ ṣe mí now. ó dà pé òun bá mi ṣe eré tí mi ò fẹ́ látàrọ mood mi ò dẹ̀ sí mú i'm commanding you right now. ní ìṣẹ́jú yìí pàdé mi lọ́dọ̀ ìyá àbèjì ní next time. èmi mo ráyè tí mo ń bá ẹ rojọ́ kó ṣì kí ni bọ̀bọ̀ yìí ń fira ìpè náà. ẹ ti tọ́ ẹ̀wọ̀n máa patronize mi mo ṣe ṣiṣẹ́ ọ̀sán àdúgbò yìí ṣe ṣé kò sí. kò sí nǹkan bọ̀ ẹ ṣe um, ẹ ẹ jọ kò tí tán kò fún wa tí mo fẹ́ kẹ́ ṣe fún mi ẹ mo ṣe bọ̀lú mi. Ah, a ẹ kó ra jù kan nǹkan náà change díẹ̀ tí mo fi jẹun kí lè fi lọ sí ilé ẹ má bínú ẹ má bínú. ẹnu ìbínú kí n tó gba ẹ lóhùn ṣé ẹ ti fọ́ọ̀mù ẹ lówó ọ̀run tẹ́gẹ̀ ẹ ti sọ mo ya yín fóònù yẹn pé ẹ tún ní ẹ di change báwo ni mo ṣe ṣe báyìí. actually ṣẹ́rí ní àjò tí mo ní náà yẹn wallet mi sọnù lọ́nà ni you understand so ẹ jọ ń tó lọ́nà mo bá díẹ̀ tó ní jíjẹun tí mo dẹ̀ lè fi wọ́pọ̀ lọ síbi tí mo lọ ojúmọ́ ojú ṣàánú. Ah! èmi ò ní one thousand tí máa fún yín o fígù ni máa fún yín ẹ máa manage yìí kò ṣe dé ṣọ́ọ̀bù náà. ọlọ́run máa kún fún yín ẹ wo ah! mi ti máa ń dúró àṣà ẹ máa wọ ẹ máa wọ ní ìgbéga ìṣòṣò. ṣé ìyá wèrè ni ṣé wọ́n ń ṣe wọ́n tilẹ̀ ni because kò yé mi ṣé ọ̀nà tó lọ́wọ́ ti kó sí lọ́pọ̀lọ́ ni àbí ẹ̀jẹ̀ ti ta sí lọ́pọ̀lọ́ because mi ò understand bí wọ́n ṣe sọ fún mi wípé kò dúró dè mí for how many years ìwọ náà rí báyẹn. ṣé kò wọ́n wípé ìlú máa ń ṣù ni ilé obìnrin ò pẹ́ ṣù náà kájọ tẹ̀jú ọ̀rẹ́ mi ọlọ́run jẹ́ kí ọlọ́run jẹ́ ká rí o ọlọ́run jẹ́ kí títí ẹ̀rí ibẹ̀ lágbà káwá sọ pé ọ̀rẹ́ ọ̀tẹ̀ ẹ̀ òun ló lọ sẹ́wọ̀n ṣó wàá dúró díẹ̀. Ah, ah, I don't know for him ah. mo ò mọ fún o. sì má gbé kọ́lẹ̀ mọ́. tó bá tó lọ́nà tó lè fi búlọ̀kì ẹ̀ búlọ̀kì ẹ̀ pa lórí fóònù ẹ̀ kó gẹ́rọ̀ lórí fóònù ẹ̀ jọ. sim tó lè pè mí sí ẹsẹ̀kẹsẹ̀ báyìí ni mo ti kàn dànù. Oh, trust mi kò lè rí bí kankan pè mí sí mọ́ pàtó ti sọ pé òun ò fowó òun ò fẹ́ anything èmi lòun fẹ́ fọwọ́ ẹ mo ti kàn sí mi dànù. better better ọ̀rẹ́ mi just calm down má gbé títẹ̀ sọ́kàn rárá mo ò gbé títí ẹ̀ sọ́kàn ọ̀rẹ́ mi nǹkan tó kàn ṣe ń ṣe mí náà ló ṣì ń ṣe mí nǹkan tó wà ńlẹ̀ iná ni. àìyàn ọmọ lóògùn kan tí mo mì gbé fún ẹ pé kó máa dùn náà mo gbàdúrà mo tẹ mọ orúkọ Ọlọ́run máa ṣe. àmín mo ò relent mo ò relent. sure. sure fún ẹyin ṣófin nǹkan sẹ́nu bá ẹ sọ̀rọ̀ láti gbogbo àwọn wá fún ìyá nǹkan fi jáde ni tí yóò bá gbádùn kọ́ máa ra ilé ẹ̀dọ̀ tọ́jú ìyá ẹ̀ náà ẹ wá sọ̀rọ̀ èdè lẹ́wọ̀n o sọ̀rọ̀ èdè ex convict you don't know what is ex convict ṣé mo nǹkan tó pè rẹ̀ o lè jẹ́ ẹni o tí ẹ̀mí bí kòkó kan nínú ìlú ìmọ̀ ẹ à ẹnu ẹ̀ ṣe mí ẹ ibùn èmi gan tí mo jẹ́ gbọ̀n ẹ̀gàn òòtó òòtó òòtó ní ti tèmi lọ yáwó rí ká nígbà mi lọ sẹ̀wá kówó yẹ fún gan sìn ni wo chop mi bó ṣe rí nà láti eh, distributor ẹ wo lé ayé ẹ káti wá sọ pé bíi opportunity kankan tiẹ̀ wá yọ nípa opportunity tiẹ̀ wá yọ ẹgbẹ́ sista o ẹjọ́ a ní ìdàbúrò yìí o láti ẹ̀ tí wọ́n ju iyì kan àbí láti ẹ̀ tí wọ́n jẹ gọ́vnà àbí house of rep nàbí wọ́n ní rárá wọn ò lè ṣe wọ́n bí tó bá lé ayé ara ẹ̀ dé. Ah, ó tiẹ̀ dá ó tutù dáadáa ó tiẹ̀ ti dá gbé e fún òun ló fẹ́ mú. Eh, nísìnyí ṣé iye olóúnjẹ yẹn ṣó ṣíṣọ. ẹ ó dáná kí ló máa láìpẹ́ láti jẹ. kò tẹ̀ ní choice ṣé bóyá tó bá ti débẹ̀ ṣá àmàlà àbí ráìsì náà ló bá rí kó bá mi rà kó bá mi rẹran sí i mo ṣáàṣì change lọ́wọ́ ẹ̀. bẹ́ẹ̀ni lọ́ra. Ah, hmm, ojú gbà mí tì fún ẹ ojú gbà mí tì fún ẹ. ọmọ ọmọ ọmọ ọmọ rádaràda ọmọ oṣù tó torí ẹ ṣe tó torí ẹ lọ sẹ́wọ̀n ẹ tó torí ẹ dojú ti ra ẹ náà nìyí wọ́n ló ti lọ ọlọ́kọ̀ mi àbí bẹ́ẹ̀ kọ́ ṣe bí wọn náà ló fúnra rẹ ló sọ fún mi ẹ ìwọ fúnra rẹ kọ́ ló sọ fún mi nípò tí lọ lọ́kọ̀ mi kí lèrè tiẹ̀ ń sìn kí lèrè yẹ kí ni géènì ẹ̀ ẹ́ fa ẹ bá wálé o ẹ ń kanlẹ̀kùn ni o ẹni kẹ́ ẹ ní sùúrù ah tó bá jẹ́ ọ̀nà ni mo gbọ́ máa sáré ẹ ń kanlẹ̀kùn ni ẹ fara balẹ̀ olówó fa ẹ olówó fa ariwo ah gbọ́dọ̀ máa ṣí tí bá tún bá gbogbo kó lẹ́ẹ̀kan sí ẹ bá wálé bọ̀wọ̀ tó bá àwọn tó ń gbé mọ́tò ẹ̀ méjì lọ tẹ́ràn èyí tẹ́ máa gbálẹ̀kùn pa yìí ẹ lè kọ́lẹ̀kùn ẹ lè kọ́lẹ̀kùn yà. ẹ ká sí. orí ẹ̀ kan ta máa ń gbálẹ̀kùn gbàgbà. ẹ jẹ́ kí n bilẹ̀kùn ya ìwọ ọmọ alákọ̀ ìwọ ọmọ bọ́tà yìí ó sún mọ́ ọ̀rọ̀. ṣé ó ya omi rèé tó ń ṣe ẹ lọ báwo ni gan. mo wà ọ̀gá ńkọ́. ọ̀gá wà ní. ṣé o sì ọ̀gá mi adá fún adá kí ló ti ṣẹlẹ̀ báyìí. ológa ló rán ẹ sọ́gà mi. ẹ nà. tọ́ba wá bí fún àwọn oníbọ̀ ṣe ń fún mi ní nǹkan bọ́n ṣe rán ẹ wá ìmúmọ̀ bá rán ẹ sí mi má ṣe gbìn lówó jíṣẹ́ ọ̀gá. bẹ́ẹ̀ ni tìyín rí lọ́tẹ̀ yìí wọn rán mi sí yín o ọ̀gá yín ló rán mi sí. kò sí wàhálà àdọ́bú ẹni máa gbàdọ́gà bá padà wá ọlọ́run ló mọ tó ń jẹun bí ọmọ ẹmọ́ tèmi náà bá ah, báwo ni. Fine, sir. Well, eh? Yes, sir. ló ní kí n gbé kí sir. Ah, fún yín sá. àìwà tó bá ti rí kó gbé wá fún mi ṣùgbọ́n àdé gbé sínú nylon. bá ṣe gbé fún mi ni mo ṣe ń gbé kí n tètè máa gbé bọ̀. ìyẹn ò mátà tó bá gbé fún ẹ báyẹn wá tiẹ̀ pákíjì sínú báàgì ọ̀ nylon kan ó dẹ́n gbé bọ̀ jẹ́lẹ́ngé jẹ́lẹ́ngé báyìí. ẹ má bínú sá. smarter now. eh? Eh? wọ́n mi gbé. ó dàbọ̀ sá. ọ̀rẹ́ ó ṣe ọ. ẹ ti wọ́n mọ oúnjẹ léńjẹ kan tí ọmọ kékeré tẹ́yìn náà rí fún ẹ̀yìn inú ẹ̀ ṣe máa pọ̀ ẹ̀yìn ṣe máa pọ̀ nínú ẹ̀ gan kẹ́ ẹ bá ṣe rí bí oṣù méjì mẹ́ta. ẹ wà ẹ wà. sá. wà. kí mo fi ṣe mi. kí ni mo ṣe sá. mo ṣe mi ẹ láti jọ yìí ní ìṣọ́pù ní nọ́mbà mi lọ́wọ́. rárá sá. you see bí mo ṣe wá sí ọ̀dọ̀ yín tó láti jọ kó má tẹ̀sí pé tẹ̀lé gbogbo ẹ̀ lówó mo ní kí n béèrè àlàáfíà yín ni o báwo ni iṣẹ́ o ẹ mo dà lu ẹnjìníà àgbà kí gbogbo ẹ ń lọ kó má tẹ̀lé fẹ́ pé fẹ́ pè mí ó dáa náà. Eh, eh, ẹ máa kúnlẹ̀ máa ṣe ẹ má bínú ẹ má bínú ẹ níbi kíni ṣé àgbà kó kó kó fi nọ́mbà ẹ̀ torí mi ṣọ́ọ̀kù máa ní airtime kó fún mi nọ́mbà ẹ̀ èyí tó fi ṣe whatsapp ni o tó dẹ̀ máa ń gbé déédéé máa fún mi tó máa ń fáwọn bọ́ọ̀sì yẹn o ṣé wà lọ́wọ́ ẹ̀mí. bẹ́ẹ̀ ni sà. bẹ̀lẹ̀ ah oyin ẹ̀rín múṣẹ́ àwọn boyfriend yẹn kọ́ àwọn àpọ̀ lọ́rùn ẹ̀ gan o. rárá sà o ẹ̀yọ̀kan ni. ẹ eh, ẹ̀yọ̀kan ló ní bẹ́ẹ̀ni sà. ẹ̀ẹ̀kan ló help ẹ. <laughs> o dẹ̀ máa ń rí dédé. bẹ́ẹ̀ni sà. pẹ̀lẹ́ o ti sì sàṣàṣà náà pẹ̀ mí náà pè ẹ́ o láwọn kan fẹ́ bá mi ṣe láwọn ta lè jọ wá wá wá wá wá wá wá wá. ṣebí òṣà mi ni mi rẹ sí ẹ̀gbọ́n pé kò lọ sọ fún wọn gba nọ́mbà rẹ o mi ní intention tí ò dáa o ẹ̀hẹ́ máa kọ́ pé ọtí ẹ̀ gba nọ́mbà kò kẹ́ ẹ̀ o má tiẹ̀ fi yẹn sọ̀rọ̀ á sọ́dọ̀ rárá àárín wa fún mi kò gbà pé ẹ̀gbọ́n kò gbà nọ́mbà àbúrò ó ti ẹ̀ wá pè ẹ̀ náà lọ́wọ́ a máa rìn má sáré rìn díẹ̀ díẹ̀. agbára ọlọ́run agbára ọlọ́run bá a ti débí ó máa gbà. bá a gbé sàn yẹn wá. ó máa gbà ẹ́. Ah, ah, ah ó máa gbà ẹ́ máa wọ́n tiẹ̀ máa wọ́n tiẹ̀ ah. ẹ káàbọ̀. ìyá ń bèjì mò ń dán ọkọ lóhùn bẹ́ẹ̀. èmi náà rí bẹ́ẹ̀ kò sáré ọ̀sẹ̀ torí ti inú ẹ̀ ní. bẹ́ẹ̀ ni èmi náà rí eh, bẹ́ẹ̀ ah, ah, kò sí àbúrò mi mo ní kí n mú wá sí ọ̀dọ̀ yín bẹ́ẹ̀ ni rárá kò sí nǹkan kan ọmọ ìyá mi ọmọ bàbá mi ni ó travel ó ṣe ẹ̀dẹ́ so mo rò pé tó bá ń jókòó ńlé ẹ mọ̀ pé ọwọ́ tó bá dilẹ̀ ó lè ṣe ń rán níṣẹ́ <laughs> <laughs> so wọ́n ní kó jọ pé kẹjọ pé kẹ máa bá mi kọ́ ní gáàsì ah pé mo mọ̀ pé kò sí ẹlẹ́gbẹ́ yín ládùúgbò yìí. àyà méjì ọlọ́run jẹ́ kí mo yẹra yín o ẹja láàrin màtí ètò ìwé kúrò yín sí ní àdúgbò yìí kà ọ̀tọ̀ ní ìlú òun yìí fún ìlú wa nítorí ìwádìí ayé láàmú. <laughs> ẹjọ́ torí ọlọ́run kan tí mo fẹ́ wá béèrè ni pé kí lè tiẹ̀ lè fi hàn mí lọ́wọ́ lórí ẹ̀ gbé kí ni àwọn nǹkan tẹ tàtẹ lè. tí mo fẹ́ gbà gẹ́gẹ́ bí owó ẹ̀kọ́ṣẹ́. bẹ́ẹ̀ni bá. ìyá àbèjì ìyá o àti wà ti pẹ́ bẹ́ẹ̀ni fèsì tí ọkọ̀ ṣàkókò mò ń sọ o. <laughs> Ah, rárá o. láàrin mi àti kó lè lárúbá rẹ̀ kàkó tó wà fèsì ohun tí ẹ bá lágbára gẹ́gẹ́ bí àṣẹ tọmọ wa kọ́ṣẹ́. Ah, ẹ ṣe ẹ ṣe gan ni. àmọ́ ẹ máa ṣe ọkọ fún mi ẹ máa bá mi gẹ́ẹ̀tì crate nurse kan ó tán àwọn ah, ti gbé wá. Eh, eh, akin lọ́la sista yín wọ́n ṣe jẹ́ sọ́ra àdúgbò pẹ̀lú ìbàdàrà tó ń wù èyí máa ta fifty kg lẹ́nu àbí yóò lè ta oṣù <laughs> oṣù eh, kẹ́hìndé david ó ti ná ọmọ iṣẹ́ lọ́kọ̀ balẹ̀ kò ní problem so ẹ ti filẹ̀ fún mi ẹ̀yẹ́ máa lọlé iṣẹ́ ti bẹ̀rẹ̀ nìyẹn ẹ̀ ẹ̀ yá méjì a lè jà ó ti pẹ́ so ọ̀rọ̀ rẹ̀ ó ti bẹ̀rẹ̀ ṣẹ́ni kò sí problem so Kẹ́hìndé over to you. ṣòfò olóògùn ṣe oògùn yẹn ò tí ì ṣe kìíní jàre ó mà rẹwà ni. ó rẹwà. bẹ́ẹ̀ni. ń gbọ́ kí ló ṣe é. orí ń látara omi fún un orí fọ ẹ. okay i know what to do. oya gbà make sure pé o lọ ra oògùn kó treat ara ẹ okay now go. i'm um, you nígbà tí orí fọyàn lọ lọ lọ ń tẹ̀síwọ̀ máa lọlé o lè máa lọlé o lè tẹ̀kọ́ láwọ̀. okay sir. all right. ẹ ṣé sir. now you. nígbà tá a rẹ ò yá tó keep ẹ síbí yìí tó bá faint kí ló fẹ́ ká máa sọ. èmi náà ṣe eh, notice. my friend please health is wealth ah ẹ̀mí tó bá wà òun ló ń dọ́là ok anyway àwọn nǹkan wo la tún ṣì need níbí. àwọn singlet ẹ̀ dẹ̀nà àwọn boxers yẹn náà. ẹ ẹ ẹ please please please you know what you do for me okay. put in writing format oh, kó jẹ́ kí n rí. all okay. hello hello Báyọ̀nlé báwo ni ṣé dáadáa ni pẹ̀lẹ́ ìyàwó ẹ̀ ń kọ́ ẹ mo ní kí n sọ fún ẹ kí n tó gbàgbé ni ẹ nǹkan tèmi náà fẹ́ sọ nìyẹn ẹ̀hẹ́n omi yẹn ẹ make sure pé ń lò ó ẹ̀hẹ́n má gbàgbé àárọ̀ àti alẹ́ lágbára ọlọ́run ọba ìyàwó ẹ̀ àfinúṣoyún á fẹ̀yìn gbọmọpọ̀n láìpẹ́ <laughs> ìpátá ni ìwọ bọ́ yìí èmi ò wá ní mu nǹkan tí ìwọ sọ yẹn wine ni màá mu <laughs> alright dear èsì ayọ̀ la máa gbọ́ lágbára ọlọ́run ẹ ṣàmì ìṣọpẹ́ ń lo omi ẹ religiously please ẹ má break ẹ o ẹ má break ẹ jọ ẹ jọ thank you my dear bá mi kíyàwó ẹ̀ ok o ṣe yeah. Um, ọ̀rẹ́ mi ẹ̀ understand nǹkan tí wọ́n sọ ara o. àtọ̀ ẹ̀rọ bọ́dá yín ká owó yẹn ti pọ̀ jù owó yẹn ti pọ̀ jù ẹ bá ń wá nǹkan ṣe sí ẹ bá ń wá nǹkan ṣe sí. ṣe é rántí létí mo mú yín lọ ní last week ṣá. mo mọ̀ mo mọ̀ inú estate mà níbẹ̀ yẹn ṣé ti yé yín iye tó ń gbà nìyẹn kí lẹ fẹ́ ká ṣe. ẹ̀yin náà fúnra yẹn mọ̀ bó ṣe ń lọ ní ìgboro ń sìn ẹ̀yin gan fúnra yẹn mọ̀ pé ìgboro ò rẹ́rìn ẹ mọ̀ bẹ́ẹ̀ fúnra yín. mo mọ̀ pàwọ́ là ń rẹ́rìn ìgboro rẹ́rìn bó mi ìmọye tó wà lọ́wọ́ yín pọ̀ pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yìí mo ti rí pé ẹ ò lè gba lẹ́nu estate yẹn due to condition tẹ́ ẹ̀ ń tó wà lọ́wọ́ yín àbí tí ẹ̀ ń face lọ́wọ́ yìí ẹ jẹ́ mú yín lọ sí ṣòṣò máa lọ ṣó yín bẹ̀ ohun tó kàn ṣẹlẹ̀ ni pé ilé tó wà ń bẹ̀ ẹ máa ilé nì ẹ̀yìn ilẹ̀ ti máa tọ́lẹ̀tò tẹ bá dẹ̀ ń gbé mọ́tò bọ̀ ẹ̀ lè gbé mọ́tò wọlé in fact òkè gan níbi tẹ́ máa wà inú ilé yín wà ń sàlẹ̀. ẹ wo ẹ má wọrí. èwo ń bẹ̀. estate yẹn mo fẹ́ estate yẹn náà mo fẹ́ màá ṣe transfer sí yín. mi gbọ́. màá ṣe transfer fún yín lọ́la. transfer. tẹ má jẹ àdéhùn ẹ jọ o ẹ má jẹ àdéhùn màá ṣe transfer fún yín lọ́la. no problem ṣe ti gbọ́. bẹ́ẹ̀ ṣe sọ yìí sìn ẹ tètè ṣe láàárọ̀ la o tó bá ti pẹ́ ju bó ṣe yẹ lọ ẹlòmíì á gbà o. ẹ má wọrí màá ṣe tó bá ti dọ̀la. ẹ pẹ̀lẹ́ ẹ rajare <laughs> ọbẹ̀ tó dùn owó ló pa tí ìbáyé ìtẹ̀rí yín lọ́la ẹlòmíì máa gba estate we talked about this already a ti sọ̀rọ̀ yẹn a ti yanjú ẹ̀. a ti sọ kí nìyẹn a ti sọ kí nìyẹn tó ṣe máa sọ náà nìyẹn mi mọ nǹkan tó cost ẹ láti tẹ̀lé mi lọ sílé ò nífẹ̀ẹ́ mi rárá ò ń tàn mí jẹ ni. títí láyọ̀ mi but you know I love you. you don't. I do. Akin you don't you don't kí ló cost ẹ láti tẹ̀lé mi lọ sílé ẹ ṣé mi ṣé mi ò rí ẹ bó ṣe wà kí n tó máa fẹ́ ẹ ní mo mọ̀ kó fẹ́ fi mí sílẹ̀ náà ni kò sí problem ṣòṣùgbọ́. títí láyọ̀ mi nothing under this world hmm. Hmm, ló máa jẹ́ kí n fi ẹ sílẹ̀ hmm. you see ohun èmi náà ká ti jọ wà ohun èmi náà ká ti dọkọ àti ìyàwó kí ló wá ń stop ẹ ká ti máa bímọ lọ stop ẹ but inú mọ́mì gan lè dùn tí n bá fẹ́ wá sí bíbá. no no no no no don't give me that ṣé mọ́mí ò rí bó ṣe wà tẹ́lẹ̀ kó tó wá accept ẹ pé bóyá kémi àti ẹ máa fẹ́ra ṣé wọn ò rí bó ṣe wà tẹ́lẹ̀ ṣé mo sọ pé kò tẹ́ mi lọ́rùn bẹ́ẹ̀ ṣé jọ sọ fún mi ṣé mo sọ pé mi ò nífẹ̀ẹ́ bẹ́ẹ̀ mo mọ̀ pé o máa end up láti disappoint mi ni ìwọ disappoint me ìwọ disappoint me. I will not disappoint you. Ntipọ, mm, ìwọ ti ẹ try ẹ. Mi ò lè disappoint ẹ. Ntipọ. You see, fún àǹfààní àwọn méjèèjì náà ni, I'm just thinking pé ká fúnra one time díẹ̀. Bébí. Ká fi step up. Eléyìí fún ti owó. Hmm? Yes. Eléyìí fún ti ọmọ. Àmín. Eléyìí fún àlàáfíà ẹ̀mí gígùn àìkú baálé ọ̀rọ̀ <laughs> títí láyọ̀ mi. yes you see táyé bá ń jayé mm-hmm. tí ọlọ́run jẹ̀ sí jẹ́ ọlọ́run mm-hmm. our love will continue to grow stronger. amen. and nothing is going to change my love for you. and nothing is going to change mine too ìyá tí mo jẹ. kẹ́ni ah, bọ́lá akẹ́wà. wọ́n wà ní ṣọ́ọ̀bù. ok. akin báwo kí ló tún dé ah, nǹkan fún wa torí akin mo ní àárín ìrìn àjẹ mo mọ̀ pé ìrònú kẹrin ló sì ń rò àbí ṣé orí ìròyìn tó fẹ́ gbé sọ́kàn yìí ó lè pa ìtàn sínú àgọ́ ara ẹ̀ ó lè ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní ìgbésí ayé ẹ̀fẹ́ kó lè tún ìrìn àjò yẹn bákanbákan máa kan rọ̀ ẹ̀yìn yẹ́nyẹ́ ní òwe Yorùbá kan Yorùbá ló sọ wípé ẹni tó bá torí ẹ̀ lẹ̀kọ́ ẹgbẹ́ gbogbo á kọjá níbi sàárẹ̀ ẹ̀ ọba ṣe kan fún mi ó sì jẹ́ ká fọ̀rọ̀ ọmọbìnrin yìí lọ́lọ́run lọ́wọ́ ká wá wo sẹ̀rí àti wọn fẹ́ dá fún so kí wọn kan lè gbé òun kó lọ́kàn kó lè tún ìgbésí ayé rẹ̀ ṣe so jọ promise kò tí kò lọ kàn o sure ẹ <laughs> eh? ok bàbá ṣe bàbá ṣe ṣe bẹ́ẹ̀ máa lọ kò sọ́gbọ́n ọ̀rọ̀ fẹ́ nágbára gan ó sì ń rò àmọ́ mo ní fi lọ́rùn sílẹ̀ bàbá ìbí mi àti ẹ̀. kí ló ń ṣe ẹ́ àtẹkùn tá a ti ṣe tán lòtẹ́ọ̀lù ti fajú o ṣáà stọ́ọ̀dì mú un dẹ́ ọ̀wà cheerful kí ló ṣẹlẹ̀ bá mi sọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀ ẹ̀wọ̀n ẹ̀fínmílẹ̀ o ẹ̀fínmílẹ̀ ìgbà tí mo ń gbé kẹ́ lo protection ìgbà tá a fẹ́ ṣe kínní ìsìn ẹ̀ dáhùn o ẹ̀ dáhùn nísìnyí tí kò bá lọ ṣẹlẹ̀ ńkọ́. calm down kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ ṣé ìyẹn ló wá jẹ́ kó le jù pàtí iṣẹ́ àkọ́kọ́ wa calm down kò sí tó ọmọdé nìwọ ni tí wọ́n fẹ́ pé nǹkan ṣẹlẹ̀ ẹ kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ nǹkan lè ṣẹlẹ̀ má stress ara ẹ̀ nítorí àlọ́ ìṣòwò àti ẹ̀fọ́ ẹ kí ló ń ṣe ẹ kó bá lọ ṣẹlẹ̀ ń sìn yìí. kò sí nǹkan kan tó máa ṣẹlẹ̀ má wọrí àkáǹtì wa lọ àríyá láti láìpẹ́ ṣùgbọ́n jẹ́jẹ́ o kò sí tó máa ṣẹlẹ̀. dọ́kúmẹ̀ntì ilẹ̀ ẹni yìí. okay that's good. Ah. Bẹ́ẹ̀ni ọ̀nà tí gbà ká sọ mọ́, how many plots àbí? Twenty five acre ló wà ńbẹ̀. Twenty five? Twenty five acre ló wà ńbẹ̀. Oh, that's good. Okay, mo ti rí mo ti rí. Ah, àdèlè ní problem kankan pẹ̀lú ah, ọmọ. kò sí problem lórí. mo mí ìpín pẹ̀lú gbogbo wa ti ṣe meeting lórí ẹ̀. àwọn family àtọmọ onílẹ̀ kò sí wàhálà. kò sí wàhálà ọmọ onílẹ̀ lórí ẹ̀. <laughs> kò sí wàhálà. ìgbà wo wà ní a máa wá gba owó báyìí ẹ kò sí wàhálà ṣe rí bẹ́ẹ̀ ṣe gbé gbogbo ilé ìfòmí ń sìn mo are very sure pé next time tí bá máa pè yín o máa pè yín pé kẹ́ wá gbowó ni. àyè mi dẹ̀ máa dùn bẹ́ẹ̀ <laughs> yẹn mi máa dùn bẹ́ẹ̀ yẹn ah. tójú bá yẹjú. ohun ò ní yẹ. àbí ìgbà wo ni máa aspect kan yín báyìí. tí o bá ti yẹ lọ́dọ̀ tí yín náà ten percent. Ah, kò sí problem lọ́dọ̀ tí ẹ má wọrí ah, gbogbo wa la mọ̀ pé ten percent náà ni ẹ̀yin kọ́ lẹ máa dá sí ọ̀rọ̀ àwọn báyà wa àwa la máa dá sí yẹn o àwa la máa handle wọn. ẹ ẹyin èmi ti gbéṣẹ́ fẹ́ ok kò sí wàhálà sà ah, ẹ gbé mi síwájú ẹjọ́ ẹ jẹ́ kí n bọ́lẹ̀ ní junction lọ ẹ kì í ẹ wá ẹ wá kí ló ń ṣe ẹ ẹ̀kẹta lélẹ̀ tó máa bì léèrè kí ló ń ṣe ẹ. kí ló sọ fún ṣe é. Hmm, bẹ̀rẹ̀ alákọ̀wé ṣé kò ní mo ti mi. kí ló ń kí ló ń jẹ́ bẹ́ẹ̀. wo ara kọ́ ló fi ń ṣe o òun tó bá ti gbáyán mi sọ fún wa àwọn nǹkan máa ṣe fún ẹ. mo sọ fún yín pé ó rẹ̀ mí ni mi sọ fún yín pé ó rẹ̀ mí ni. ṣé kò ṣàṣìṣe àwọn kọ́sítọ́mà wa ṣá. mo sọ fún yín pé ó rẹ̀ mí ni. ó ah, bẹ̀rẹ̀ alákọ̀ọ́rí ti lóyún mi o. rẹ. ìfẹ́ tí kò lópin. títí àjọ kí ló ṣe é kí ló ṣe kí ló dé kí ló rò débi wípé ìtìtì shows all over you that something is totally wrong with you. wò mí láti ìgbà tí mo ti marry kò tí ì sọmọ kankan nínú ìgbéyàwó mi káwá azum ń sìn pé àwọn ọmọ ẹ̀ wọ́n dé láti hostel ṣé o expect pé ó dìgbà tó bá ń pè mí ní àǹtí àǹtí káti ẹni pé ayé tá wà ń sìn yìí àwọn ẹbí ọkọ wọn kì í rí lì káràmásìkì bóyá àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn bíi tàwọn tàtijọ́ èmi fúnra mi ó yẹ kí n bára mi sọ̀rọ̀ náà mi ò wá happy tí bá gbé kó má kó má ronú pé irọ́ ni mo pa because tó bá sí lọ́dọ̀ mi náà yìí máa ronú ọ̀ but please just calm down everything will be fine ọlọ́run máa ṣe ṣe ti gbọ́. when. soon sooner than you expected. sooner. than you expected ọlọ́run máa ṣe ṣe ti gbọ́. okay let me tell you one thing ṣé o mọ̀ wípé látàmì mi ò ní fi nǹkan kan kan nínú bó ṣe wáyé. Uh-uh. bẹ́ẹ̀ ni mo sọ gáàsì mi má ti tàn ìròjú láti gbé mọ́tò lọ́ra gáàsì òun ló ń ṣe mí látàánú bóyá kò tẹ̀ ṣe dẹ́yìn ń sin ọlọ́run ló mú ẹ wá tábà ti lọ́ra gáàsì dé báyìí a máa sọ oúnjẹ ibi ló máa wà títí di ìrọ̀lẹ́ tó bá dalẹ́ pátápátá tó ti délé ìwọ̀kọ̀ lọ́run kú báyọ̀ ẹ̀ lọ́ máa ṣe ti sẹ́yìn náà. bóyá finish your thing. ilé kí mi jókòó. títí láì fi láì kọ́ tó ń ṣe yìí mi ò lè dá lọ kò bọ́ sí bó ṣe máa ti máa fi ẹ́ ok ṣé nǹkan tó fẹ́ nìyẹn. nǹkan tí mo fẹ́ nìyẹn. drink ẹ jọ̀ọ́ ah tó yẹ ṣe báyọ̀ rẹ̀ mi pé wàá fi ẹ́ sílẹ̀ ọlọ́run máa. ìfẹ́ tí kò lábà wọn ìfẹ́ tí kì í bẹ̀rù o ìfẹ́ tó ń lónú kan nínú ìṣòro nínú ìpọ́njú nínú ìjì bójò bá bóru bá rán ìfẹ́ ni kò fi san fún mi ẹ jẹ́ wá fíìlì ẹ fíìlì gbogbo ẹ fíìlì. Oh, yà yà sáré tún lélẹ̀. jẹ́ kí n dáhùn àti ẹ̀ lónà. torí ah. ẹni tí mo fi. ẹ kí ló ṣe títí tí ọṣọ ń dúró èmi káàkiri kí ló ṣẹlẹ̀ gbogbo náà kí ló ṣẹlẹ̀ láàrin èmi àti ẹ mo ní kó fi mí lọ́rùn sílẹ̀ ìgbà tó jẹ́ sísí kọ́ ah, bọ́bọ́ mi ò lè stand ẹ. ó dẹ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ síta kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ eh! ọ̀gá dé kí ló ṣẹlẹ̀ kí ló tó ń tẹ̀lé ẹni lẹ́ni káàkiri ó ní wọn ò fẹ́ tipátipá ni ó yẹ pé wọn ò tó lọ yóò ti kó sí ẹ lórí àbí ẹ aláyé tí o bá dé ilé ìjọ yìí o máa rí nǹkan tó jẹ nǹkan tó jẹ ọ ara o i am telling you the fact ara máa kọ o ó yà dé ilé yìí wà má tẹ̀lé wa mọ́ má tú ẹ̀lì mọ́ like she said wàá rí nǹkan tó jẹ màrí àti ẹ̀rọ gáàsì mọ́ ẹ bá gbé ẹ bá gbé ẹ bá gbé kíní dàrẹ tó má sì bí ẹ̀rẹ́ kó súnmọ́ wa wàá rí ìrànwọ́ ààrẹ gáàsì mọ́ ẹ má wọrí ààrẹ gáàsì mọ́. akin eh, kẹ́hìndé kí ló ṣẹlẹ̀ gan-an. bẹ́ẹ̀ gbọ́n yẹn wọlé ń sìn tọ́jọ́ tí sísá yẹn rí wọn tọ́jọ́ ríra wọn sìn àwọn àti ẹ̀kọ́ sọ̀rọ̀ wọn kàn para fún wọn. ṣé kò jù bẹ́ẹ̀ lọ. bẹ́ẹ̀ wọn ti mọra wọn rí bì kan ni. kò lè jù bẹ́ẹ̀ lọ àbí. kò jù bẹ́ẹ̀ lọ. akin akin. mami ah ẹ wo mami tèmi sì bá mi akin tí akin tún èmi káàkiri ẹ lè imagine pé ibi tí ọ̀rẹ́ mi ti lọ fíl gas tí mo tẹ̀lé lọ. akíkan tiẹ̀ wá mi wá síbẹ̀ kò yé mi rárá. lọ́nà kò lè gbà gbàgbọ́ ibo ni pàdé wèrè àtàsínwín gangan. ṣé kìí ṣe pé mo wẹ́ fẹ́ báyé mi jẹ́ báyìí. ṣé bí mo ṣe ṣé bí mo ti sọ fún ẹ wípé kẹ má pàdé mọ́ láyé láyé láyé fàtí fóònù àti ilé ayé mo ní kẹ má pàdé mọ́ láyé wá wá ẹyọ tó bá wà wá. ìyẹn wẹ́n tó jẹ́ yàn ló ìlú àpáta kò máa ní wẹ́nu àkè. òun ló máa kọ́kọ́ ṣe láyé ni èwo làṣẹ jókòó tì í. Ah, màámi ó máa bẹ́tà o àfi kó ya padà sẹ́wọ̀n. èmi ò báyìí tó bá lè lọ twenty times. because mi ti ẹ̀ fẹ́ nǹkan tó máa da lé mi rú rárá. a lọ sẹ́wọ̀n yẹn lẹ́lẹ́kejì kò tó bá dẹ̀ lọ yẹn kò ní dé mọ́ bẹ́ẹ̀ ni. fi ọ̀rọ̀ titi ẹ̀yẹ sílẹ̀ torí ìtò tiẹ̀ wà ìpọ́tà tèmi sọ pé mo fẹ́ torí ẹ̀ pé kò ju ibi tí mo fẹ́ kémi àti ẹjọ́ dé láàárọ̀ ọ̀la kùtùkùtù nípa ọ̀rọ̀ ọlọ́mọ. ok bẹ́ẹ̀ ni mo fẹ́ ká dọ́dọ̀ bàbá kan wọ́n dẹ̀ ní kí ibà àti mi wọ́n ní bó bá ṣe sọ báyìí bẹ́ẹ̀ náà ló ṣe rí. mo lè fẹ́ ká tètè fàárọ̀ lọ síbẹ̀ kójúmọ́ tó mọ́ ká lọ ká lọ ṣàlàyé lórí ká mọ bá ṣe máa rìn ó ní jẹ́ kó sú ẹni ọ̀rọ̀ ọmọlá pé. ẹ máa pè yín tí n bá ti ń bọ̀ láàárọ̀ la mà kẹ́ni nice day mà. ṣé mo dáhùn báyìí. òdí olówó dídí mọ ní sàáyùn adé afọ ọwọdà òkúru ọwọdà òkúru bábá palẹ alàpàrà wá hmm, àkókò fẹnu sọ tiẹ ó donílé adé afọ ewé kókò adé afọ òjò wọn ń yàrá wọn lálẹ́ ìgbà mọdún ìgbà ìtẹrù ewé kókò ń bẹ ẹ̀yìn dà ifá yìí ó sọ̀rọ̀ ó ní èlé o ṣùgbọ́n kíní kan bàjẹ́ àwùjẹ́ apá ẹ̀ ogún jù tán wọ́n lọ́ máa ń wọ àrùn arábìnrin. èmi náà sọ bẹ́ẹ̀ náà. Hmm, ọmọ wà lára ẹ̀ yíndínyíndín ìdí rèé ọmọ abìdí wọ̀lọ̀wọ̀lọ̀ ọmọ ń bẹ lára ẹ̀ lákọlábọ̀ ṣùgbọ́n kíní kan ti wá bàjẹ́ àwùjẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan apá ẹ̀ gùn jù tán lọ. ó ní ẹnìkan tí wọ́n jọ ní àdéhùn ọmọkùnrin kan tí wọ́n jọ ládéhùn ní pípa pé wọ́n fẹ́ra wọn ṣùgbọ́n àdéhùn dàrú wọn fẹ́ra wọn o ẹ bá ń gbọ́ bí ewé kókò tó ti ń yan òjò lálẹ́ ewé kókò wá sí kànáàkùn tán ó wá ní kójú òun máa lọ ìgbà ìṣẹ́bọ̀ ìgbà ìtẹ́rù ewé kókò ń gbẹ ṣé nígbà tí ewé kókò tí ọba ti rójò mọ́ kí ni ó ṣe yóò máa gbẹ ni àìrí ẹni tó ṣe wípé wọ́n jọ ṣàdéhùn òun ló fà o ọmọ ara ẹ̀ ó ń dúró de ẹni tí wọ́n jọ ṣàdéhùn ni kí wọ́n tó wálé ayé bí ọba fọjọ́ fọlọ́jọ́ ọjọ́ òní tutù o àfi kí wọ́n fi fún ẹni tí wọ́n jọ ṣàdéhùn òun ni ó fi lọ́mọ láyé bí bá bẹ́ẹ̀ omi bí ẹdìyẹ bá ń dún kòkó kò bẹ́ẹ̀ máa rọ́mọ lẹ́yìn ẹdìyẹ bẹ́ẹ̀ bá gbọ́ fífi ń lè yín èkú ló wọn. Eh, màmí èmi ò ṣàdéhùn pẹ̀lẹ́ níbọ̀dì o mi gẹ̀ẹ́sì nǹkan tí bàbá ń sọ. bàbá ọlọ́run máa ṣàánú wa ni àbí ṣe ra àwọn nǹkan tá à ń bí tá à ń pè lọ́mọ kọ́lọ́run má jẹ́ kó wọn pa wá ah. kọ́lọ́run má jẹ́ káwọn ọmọ yìí padà wá dàkú bá sí wa lọ́rùn. Ah bàbá ọ̀dọ̀ yín yìí mà ní mo wà rò pé sí pé bá wọn yẹ ibi tí mo ti dé kó tó di pé mo dé bí báyìí. màámi. ọjà ló máa ń pè màámi mọ́ ọjà ọ̀dọ̀ pé o ti bí ọkọ̀ ṣàdéhùn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ọjà ìbẹ́mi sọ kí wọ́n lórí kó ń jẹ́ kí n máa dààmú káàkiri fún what is mọ́mí tó ń pè kí ló fẹ́ sọ. mi ò ṣàdéhùn pẹ̀lú anybody èyí náà mọ̀ pé mi ò kí ń ṣe ọmọ kọ́mọ ra wọn èyí náà mọ̀ pé lẹ́yìn báyọ̀ lé tí mò ń fẹ́ tí mo wà ń lé ẹ̀ sìn akin tí mo ti fẹ́ kọjá lọ tálẹ̀ tún mọ̀ mọ̀ mí mi ò ní any other person now. nígbà wo ni wà á ti akin wá kúkú ṣe májẹ̀mú tẹ́mi ò mọ̀ báyìí. mi ì ṣe májẹ̀mú kankan pẹ̀lú akin mi gbọ́ kọ́ ọmọ fún ìyá ẹ̀dẹ́gbò dídí sún kọ́ ọmọ dààmú ìyá ẹ̀ nínú àbẹ́ ẹ̀kọ́ sọ́mọ ìyá ẹ̀bọ́ ìlà ẹ̀dí òyìnbó ìjọba ìwé rí. mo fẹ́ kẹ́ bá mi dúpẹ́ lọ́wọ́ akin gidi gan-an in fact mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ wípé akin nífẹ̀ẹ́ mi ju bẹ́mi gan ṣe nífẹ̀ẹ́ lọ. Oh. èmi náà dẹ̀ ti wá sọ fún wípé èṣù bí èèyàn èèyàn bí èṣù kò ní ráyè láàrin wa tí gbogbo ọmọ tí mo kọ pátápátá bá jẹ́ one million akíni màá bí fún. ìyẹn má dẹ̀ dùn mọ́ mi nínú ọ̀rọ̀ tó dáa ló sọ àṣẹ ọlọ́run ti gùn bó ṣe máa rí náà nìyẹn èèyàn bí èṣù èṣù bí èèyàn ò ní gbàrin yín kọjá èmi tí màá bá yín tọ́ gbogbo ọmọ ọ̀nà nílé ok ó dà in that case ẹ jọ̀ọ́ bàbá ẹ bá wa wo akínyan sì sọ pàkìrí òun lójú ọmọ pé ẹ̀hún lòun fẹ́ òun lòun ṣe ebi òde ọmọ ọmọ ọ̀pọ̀ nípa ọkọ torí kò ń ṣe oníranà ọmọ lóòótọ́ ẹ bá mi wò kó má jẹ́ pé òun àtàkì ni wọ́n ṣe ṣe májẹ̀mú tá à ń sọ yìí. ngbà ọyà hmm, hmm. dìmú dìmú dìmú dìmú dìmú dáadáa ọyà fi sáà ni ọ̀rọ̀ mi là àwọn awo ìwà awo èmi ọ̀gbẹ̀rì máa fẹ́ mọ lójú ayé náà ẹ lárọ̀ wá. Hmm. Ah! ẹ wò ó ẹ wò ó ẹ wò akéré ó ní o akéré òun rè é akéré ló sì ń yọlẹ kù yìí ó rè é akéré akéré ló bá ní májẹ̀mú tẹ́ iná rí òun ló sì ń yọlẹ kù yìí ẹ̀jẹ̀ mú. bàbá ẹ ṣe bóyá téèyàn bá kàn ṣe bí àdúrà wípé bóyá téèyàn nífẹ̀ẹ́ yàn kéèyàn wá sọ pé èṣù ò ní yà wá o èèyàn ò ní yà wá o gbogbo ọmọ tó bá wà nù mí ìwọ ni màá bí. àṣẹ ṣé ìyẹn ò ṣe májẹ̀mú ṣá. Ah! mọ́mí mi dẹ́n sọ pé àmì àmì ni kò ní bẹ́ẹ̀ ni omi ní kò ní. ìgbà ah! èdè ayé ọ̀rọ̀ táyé ọba ní jẹ́yé mọ́ta á ayé kákí láyé tún ayé ọ̀rọ̀ láyé tún ayé ọ̀rọ̀. ẹ má fojú di ọ̀rọ̀ ẹ̀ ọ̀rọ̀ ẹ̀ nì ah! agbára ń bẹ lórí ahọ́n ẹ lò ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yàrá ti rọ̀ mọ́ bẹ́ẹ̀ bí sọ́la la alálẹ̀ mú lára ń rọ̀ mọ́ àfi kẹ́ ẹ múra yín o àfi ibikíbi tó bá wà kẹ́ ẹ lọ rèé bá òun lọ́kọ rẹ o òun lẹ́jẹ̀ látòdì ọ̀run. <laughs> ó kù náà ní ìbọn ló gbé ọ̀rọ̀ yẹn àgbàlagbà <laughs> ṣé mo pé ilé awo la wà yìí òun hmm. náà dẹ̀ wà ní ọkọ hmm. tó bá lọ bá akin tó bá kí tó bá bá akin lájọṣepọ̀ àbúrò mi ò yé yín bàbá hmm. adé ṣe láwo adé bí fọkàn. ẹ ló gbọ́ mi lọ́wọ́ bẹ́ẹ̀. <laughs> kọ́ ní wọ́n kọ́ mi lọ́ọ̀bẹ̀ ẹ má a kín tó di kí wọ́n jọ lájọṣepọ̀ ọmọ wà lára ẹ̀ ṣe rí ni ẹ̀yin ọmọ rán láti rí ẹ̀rí ẹ̀rí bó ti lọ́sẹ̀. ẹ ọkú ṣe rí pé ohun tó wà tó fi lẹ́sìn lọ́fọ́n sí gbogbo sílẹ̀ àkọlẹ̀ ẹ̀jọ́ ẹ̀jọ́ ẹ kú iṣẹ́ dáàdì ẹ ra sà ẹ káàsán sà ẹ jọ afẹ́rẹ́yìn sà ààrẹ ra sà afẹ́rẹ́yìn fún nǹkan tó wà important àwa kọ́sítọ́mà yín ni sà. ṣé kò lè sá. rárá sà. Eh, dádì kó bá máa sí náà ni mhm. àwa ni kọ́sọ́mà yín ta wá ní àná tí ọ̀rọ̀ kan ṣe bí ọ̀rọ̀ ah, láàrin ah, àwa ah, àti. tí wọn ń dá yín dúró tẹ. Eh. ẹ má bínú àná. rárá o ìgbésẹ̀ ní dáhùn wàlúwà yìí ní sìkápá yín fún gáàsì yẹn sí. ẹ wo ọ̀rọ̀ gáàsì kan lélẹ̀ bọ̀bọ̀ tí a jọ ní ọ̀rọ̀ yẹn gangan la wá rí akin. ẹ eh, akin yes. bẹ́ẹ̀ ni sà ẹ jọ. ṣé o sì sà. rárá kò sí nǹkan kan. akin. bẹ́ẹ̀ ni sà. tí ì bá ní parọ́ fún yín tí ì tẹ́yìn bò dúró yẹn kẹ́ gbọ́ ohun tí mo fẹ́ sọ bẹ́ẹ̀ mo là ṣe kó mi iṣẹ́ láti àná mi fojú kan kí. Ah! akin kúrò mi iṣẹ́ ẹ ah! eh, eh, dáàdi ẹ jọ̀ọ́ eh, báwo la ṣe wá lè rí akínsa. kò ṣe kò sí ọkàn ṣá. Ah, rárá o actually ó wà tẹ́lẹ̀ náà bọ̀ nǹkan tó wà náà ò fi bẹ́ẹ̀ le tá a bá fi lè rí ọ̀rọ̀ yẹn máa ó máa nítumọ̀ ẹ jọ̀ọ́ sà. ṣé ẹ rí ọ̀rọ̀ akíntẹ́ ń sọ yìí bí akín ṣe dé ìbàyìí hmm. kò ṣẹ̀yàn tiẹ̀ àtàná ẹ̀ náà mo sọ fún àti pé akín ti kó ń bíbáyìí o bẹ́ẹ̀ bẹ́ẹ̀ báyìí o eh, ah, wọn ò lè ti pè mí padà láti gbà yẹn. Eh, ó ṣì wà òkè bẹ́ẹ̀ yẹn sà ẹ̀jọ̀ ṣé bí ẹ mọ ọ̀dọ̀ àǹtí ẹ̀ yẹn sà. ẹ eh, tí n bá ti rí ẹ̀gbọ́n ẹ̀ yẹn wọ́n mọ̀ mí dáadáa mo máa rákin. Ah, ẹ̀jọ̀ ilé tẹ́yìn kò ní nọ́mbà Akin lọ́wọ́. Ah, ẹ wo orí fóònù mi tí nọ́mbà Akin wà tẹ́lẹ̀ fóònù yẹn ti sọnù so ngbà tí mo rí lánàá yẹn ni mo fi ń bínú sí pé òun náà tiẹ̀ lè try láti wá mi ṣe ti get. ẹ má bínú o ẹ má bínú o mi mọ bẹ́ẹ̀ ìjọsí Akin bóyá ìgbẹ́yìn àbábọ̀ rẹ̀ jẹ́ mi mọ. ọ̀rẹ́ ni wá ẹ jọ ẹ má wọ ẹ kẹ́hìndé wá wá wá wá ó máa ṣe ọkọ fún mi wàá mú ọ sísà méjèèjì wàá mú lọ sọ́dọ̀ yábìjì yábìjì tí mo sọ ẹ̀gbọ́n akin mo ń sọ fún ẹ o ṣé bó mọlé wọn ok wàá mú ọ lọ nísìnyí. ẹ ṣe dáàdi ẹ ṣe gànṣà nǹkan yìí ò ní bàjẹ́ ẹ ṣe. àfihàn tó dà wọ́n pọ̀ nísìnyí. Ah! mélòó ló kà sí kàmú. tọ́mítọ́mì yẹn márùn-ún ló kù mímímì òun kù six ó ní pẹ̀lú ikú mẹ́rin wọ́n ní chicken yẹn kù márùn-ún ní wẹ̀rẹ̀ kù seven. ó dẹ̀ yọ pé márùn-ún ni eléyìí kù kọ́ níbẹ̀ lọ́túnkà lọ́túnkà. ẹ̀ẹ́n ká sọ̀rọ̀ ọ̀ kẹ́yìn ní ti jẹ́ mẹ́ta. ẹ ká ok ó dà ó ṣe ó ṣe gan ni kò tí wà lọ. ẹ káàsán ẹ má bínú àǹtí. ẹ káàsán àǹtí. Ah, ẹ wo tẹ bá bínú sí mi àǹtí àǹtí ẹ jọ̀ọ́ ẹ má bínú sí mi ìgbà ìmọ̀ ni ọmọdé ló ṣe mí ọmọdé ò lè mọ ẹ̀kọ́ jẹ kó máa rà lọ́wọ́ ó ti rà mí lọ́wọ́ náà mo ti wá láti ṣàtúnṣe ọkọ mi lakin ọkọ. Benin. daki Benin. so o ti rán lẹ́wọ̀n tó ń wa padà wá jọpọ̀ ṣé ilé ọkọ kan ló wà ah. ṣé ilé ọkọ kan nìwọ wà. Ah. ẹ wo no no no no don't tell me that má ti yẹn fún rárá ẹ̀ láàkì ọkọ ẹ̀ láàkì. Ah, ẹ wo ọkọ yẹn ẹ jẹ́ ká fi yẹn sílẹ̀ pátápátá mo ọkọ tẹ́lẹ̀ àmọ́ mi ò sí ní ọkọ mọ́ mo ti fẹ́ padà sọ́dọ̀ Akin. ìjọ ẹ ṣáà sọ bí tákì ń wà fún wa torí ọlọ́run bí tákì ń wà bẹ́ẹ̀ ni bí ọ̀rọ̀ pẹ̀lẹ́ rí ákì hàn. ẹjọ ọmọ mi ẹjọ ẹjọ ẹjọ ọlá ọlọ́run ni kẹwàá ìjọ ẹjọ máa ẹ jẹ́ kí n rí ẹjọ ìyẹn ah! máa le díẹ̀ o èyí náà ṣáà rí pé ibi tí mo ti ń tajà lẹ sí bá mi mo mọ̀ so báwo lẹ ṣe fẹ́ kéde ṣe é. bóyá bóyá irọ́ bóyá ká dúró dìgbà tí ẹ máa close máa dúró. Ah, rárá kò sáyè yẹn kò sáyè yẹn kò sáyè yẹn. Ah, dúró ọ̀la. Eh, eh, nǹkan tó máa ṣẹlẹ̀ ń sin ẹ dìde ẹ dìde kò sí wàhálà ẹ dìde. nǹkan tó ṣẹlẹ̀ ń pè wá bá mi mú wọn lọ sí ilé lọ́dọ̀ àkè. Eh, ṣé o ti wá ka mí nìyí. bẹ́ẹ̀ ni mà. mélòó ló jẹ́ oh, nǹkan tí mo ṣe ní kò lọ ká dáadáa nìyẹn. ó dáa ó dáa ó dáa ẹ ṣe ẹ ṣe ẹ pẹ̀lẹ́ ọmọdé lè mẹ́kọ́ jẹ kó má ra lọ́wọ́ ó nìyẹn o tó bá ń ṣe tó ń ṣe tó ń ṣe téèyàn ń sọ̀rọ̀ á máa ní kí ló ṣàǹtì ìgàn kí ló ṣàǹtì ìgàn ó nìyẹn o ó wá dé ń sìn wá ń bẹ̀bẹ̀ ẹgbẹ́ mi wá kí akíni mo fẹ́ rí. ó ṣe ọkọ mi hmm. fún gbogbo àdúró tí ẹ lórí mi hmm. mo really appreciate ẹ kan pẹ̀lú gbogbo ìtọ́jú tó ṣe tí màmá mi fi lálàáfíà èṣù bí èèyàn èèyàn bí èṣù kò ní yà wá lágbára ọlọ́run. torí ẹni tí mo fi fara mi sílẹ̀ o kò fi ikú wá ṣàjọ. ṣé ìyá yóò lẹ́ni bọ́ọ̀dù tó lè help ibi ìdí kọ́sọ́lì last of lónìí. níbi tí ọ̀rọ̀ dé dúró nìsín you're ready to appear in court. jọ́sọ̀ ń fẹ́ mi káàkiri kí ló ṣẹlẹ̀ gbogbo náà kí ló ṣẹlẹ̀ láàrin èmi àti ẹ̀ kò fi mí lọ́rùn sílẹ̀ ìgbà tó jẹ́ sísí kọ́ ah, ọmọ mi ò lè stand ẹ. torí ẹni tí mo ṣe ń kú torí ẹni tí mo fi fara mi sílẹ̀ o kò fi ikú wa ṣàjọkú kò fàwẹ́ wá ṣe àjọgbà òye. torí ẹni tí mo fi ń kú lọ torí ẹni tí mo fi jẹ̀yà kò fi ikú wa ṣe àjọkú kò fàwẹ̀ wá ṣe àjọgbà o. orí mi má pé tèmi nìyà o ẹlẹ́dàá mi má má jẹ́ kí n jìyà yìí gbé torẹ ni tí mo ṣe ń kú kò fi ikú wá ṣe àjọkú torẹ ni tí mo fi gbà wẹ kò fàwẹ́ wá ṣe àjọgbà. nígbà tí mo máa fi débẹ̀ báyìí bàbá ọkọ akíní mo bá bàbá ẹ mi ẹ ṣàánú mi ah, àti ti kú. Ah! jàbí jàbí jàbí jàbí jàbí ṣàgbáríkì ṣoko tí o tò ah! Ah! Hmm? Hmm? Hmm? ẹ rí imú ògbẹ̀yìn ọ̀ràn súnwọ̀n súnwọ̀n ẹ̀yin ni ẹ̀yin lọ dáadáa nídùú ó forí jìn yín o nídùú ó forí jìn yín o kí làá wá sí ah! ẹ wò ó lóòótọ́ lóòótọ́ Ifá tó sọ. So ó sì ti kú àmọ́ kinní kan ni bó bá kù níbòjò bá kù ó kù ni ó kù sọ́dọ̀ ọlọ́run irú ẹ ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ táwọn onílẹ̀ ṣàánú wa wọ́n ṣàánú wa lórí eléyìí náà ẹ jẹ́ àfọkànsọ́dọ̀ elédùà. bàbá káṣá gbà pé mo jẹ̀bi ẹ wò nítorí pé ẹ jáde àmọ́ nǹkan tẹ́ bá lè bá mi wò nínú àwọn ọ̀run àti nínú ayé pátápátá tọmọ yóò fi ní bábá ìlò láì à kó má kọ́wọ́ ẹ̀ má dàbí ejò tó kọjá lórí àpáta tí ò nípa bàbá torí èmi ni o èmi èmi lọ dáadáa o bàbá ẹ má jẹ́ fojú sunkún ọmọ ẹ má jẹ́ ń dẹni bímọ láyé tí ò rí kankan gbójú mo bí ni ẹjọ́ bí ìyàn ìṣàánú mi torí ọlọ́run bàbá. ẹ wò ó bí ọ̀rọ̀ dé dúró yìí tí n bá ní ẹ fọwọ́ sọ̀yà fún yín irọ́ ni mò ń pa ẹ jẹ́ kó wọ wà báyìí ká fi so elédùà láyà yóò sì gbọ́ tìyà ṣe sọ fún ilé ẹ̀kan irú ẹ̀ ti ṣẹlẹ̀ tó ṣe pé ẹnu agbọ̀pẹ́ gbẹ̀yìn náà ni ẹnu wọ́n gbọ̀pẹ́ lórí ẹ̀. ọ̀pọ̀lọpọ̀ ìlú ara mi ṣe ra mi ọlọ́run. Hmm, ẹ̀jẹ̀ máa rò ká máa sí rírì ìsì. ṣẹ́fíù. ṣẹ́fíù. perfume. Ah, ọ̀gá. àwọn tí wàá pa mo ti ń pè ẹ́ kí a kó lójú mi lóyún màmá ẹ̀ kó má bàa sí ni ṣe fi hàn mo ti ní problem. ẹ ah, má sọ bẹ́ẹ̀ bó yìí jimoh lóyún ẹ ẹ ní ní problem láíláí hmm. lágbára ọlọ́run. nǹkan tí mò ń sọ èmi ló yẹ ọgbọ́n ti gbàgbé ni hmm. ó ti tó bí oṣù mélòó kan tó bá mi sọ̀rọ̀ pé kí n wọ́n mọ kan kí n máa. Ah. gẹ́gẹ́ bó ṣe sọ mo ṣe bẹ́ẹ̀ mo rọ́mọ àtìgbà yẹn ọ̀sẹ̀ kan ò lọ àwọn àkọlùra wa àdẹ lò dáàbòbò àlò gbọ̀ngàn bí ah. kọ́mọ tiẹ̀ pè mí pé à ah. èyí tó ń ṣe kẹ́yìn o ó ti dà báyìí o n ò gbọ́ ah. mo ti wò ó rúru mi ìdíbi rò sí ṣé o rí pé mo ti ní problem báyìí. mo lọ jẹ pé ẹni àtọwé ìdánwò yẹn. kí ni mo lọ jẹ bẹ́ẹ̀. ah aláwọ akíwà ń tó ṣe lọ ni pé ó bọ̀ kó bàjẹ́ ni ibi tá a wá dé àti ibi tá a fẹ́ dojú kíní kan ẹ máa a máa dọ́dọ̀ bàbá àgbà ni sọ̀rọ̀ fún mi ẹ dẹ́kun fún mi bàbá máa dé bẹ̀. Ah, ẹwà náà ni. ẹ gbé. hello ẹwà. hello ẹ káàsán. báwo ni mo wà ń lè mo wà lẹ. Ah, ẹ wò wàhálà ti wà o. wàhálà bíi ti báwo. Ah. ẹ ní sọ̀rọ̀ ní sọ̀rọ̀ kí ló ń ṣe ẹ gbọ̀ngàn kí ló ń ṣẹlẹ̀. ó náà pé mo ti lóyún o tẹ ṣe wà yìí sí Bukky ti ń fura lọ́wọ́lọ́wọ́ báyìí ó ti ń fura tó bá dẹ̀ ti ń fura bẹ́ẹ̀ yẹn kọ́gà má lọ mọ̀ sí o lọ́jọ́ kìnnà náà tí mo sọ fún yín pé kẹ́ ẹ máa kẹ́ ẹ protect ara yín ẹ protect ara yín nísìnyìí. Ah. ṣé mo kàn tó ṣẹlẹ̀ number one kọ́kọ́ calm down wọn kọ́kọ́ calm down wọn ṣùgbọ́n ẹ máa mọ̀ nǹkan tí màá ṣe sí fún mi ní few minutes màá pè é. ṣe sí kí ni. just calm down ṣùgbọ́n ní sùúrù. ah mi ò mọ nǹkan tá a lè ṣe sí o mi ò mọ nǹkan tá a lè ṣe sí. Ah. it's okay it's okay. ẹ wo ah. kí ló ṣẹlẹ̀ ṣé kìí ṣe pé nǹkan burúkú mi tún ṣẹlẹ̀. bàbá a pè é àpàrọ̀ ojú àkó kí ló ṣẹlẹ̀. ọmọ tí mo ṣì ń sọ̀rọ̀ ẹ̀ fún ẹ pé kò lóyún fún mi òun ló pè nísìn tó lóun ti lóyún ẹ. ẹni are you mad. ẹnu mi lọ́dún. are you mad. tí mi ò bá dùn kọ́ ọ́ bá jẹ́ bí inú sàwọn ẹ̀kọ́ bá mi ni. Hmm. Hmm. Hmm. láìláà. It shall be permanent. Hey, it shall be permanent. What the Lord has done for us, it shall be permanent. Hey, it shall be permanent. Hey, it shall be permanent. What the Lord has done for us, it shall be permanent. Ah, ah, thank you, God thank you god thank you god thank you god. ọkàn ayọ̀ tó ṣe nínú ilé yìí ọlọ́run má má jẹ́ kó pọ̀ dúró àmín àti rí dùnú nínú ilé láti èní ìlọ ọlọ́run má jẹ́ kárí ìbànújẹ́ ìbànújẹ́ ò ní wọ ah, ilé ìmọ̀ i'm so happy. sórí <laughs> ikọ̀ tó ń dùn mọ́ mi inú gbọ̀ngàn ni pé uh-huh. obìnrin gidi ni wọ́n fúnra ẹ̀ ìgbà tó ń dùn àjọ wà ní ìgbà tó yíwọ́ díẹ̀ náà ó padà hmm. ó ti wá ń padà dùn báyìí ń ara nǹkan tó ń sọ nìyẹn wípé kò sí nǹkan tó ń burú títí títí tí àdùn ò ní gbẹ̀yìn àwọn obìnrin míì tó bá ti dá báyìí igi dá ẹyẹ fò ni wọ́n ti lọ wọn ò ní mọ̀ pé irú àsìkò yìí ń bọ̀. mo nǹkan tí mo sọ fún ẹ twenty five acre tí mo tà wọ́n fún mi ní ten percent. àbọ̀ ah, olówó ṣe. mo tún gba ten percent lọ́dọ̀ àwọn yẹn inú wọn tún ah! dùn pé ibi tí ilẹ̀ yẹn wà ó tún wu àwọn. ṣé ká bá sọ pé a torí nǹkan ṣe nǹkan lọ́lọ́ hmm ó mọ tó ṣe ń ṣètò. ìwọ wo bí oníranà ti bí bó ṣe fi wà burúkú ẹ̀ tó fi lé mi kúrò níbi iṣẹ́. abẹ́rẹ́ ṣọlá. mo wá bẹ̀rẹ̀ sí ní jámàjámà kiri hmm. débi tí mo ti wá di ẹni tó ń ta ilẹ̀ ah, ebi mo mọ iye tó ti wà lákàntì mi láàárín oṣù kan sísìn hmm. iye tí mò ń gbà níbi iṣẹ́ ó ti ranjú mọ́ mi mo wò wo títì tí mo gba ẹrù ló ń bà mí mo kàn ń ṣojo ní ìgbà ah, tá a bá fi iṣẹ́ ìsílẹ̀ ìsìnbó láti fẹ́ rí mi times two ni mo rí ta ló máa sọ fún pé kí n lọ máa ṣiṣẹ́ kan sìn ta ló ní kí ta ló máa gbé mi lọ́dọ̀ iṣẹ́ kan kí n bá jí làárọ̀ kí n bá sáré lọ sí ebi ni mo ní sí ara mi í sìn láìpẹ́ láì jìnà ọlọ́ àwọn ata estate. ọba ní estate ti wá. ó ọlọ́ọ̀ṣun ọlọ́ọ̀ṣun ọlọ́ọ̀ṣun thank you so much thank you so much o ṣe wo má bèmí nu mọ́ ọ̀rọ̀ tó kọ́kọ́ sọ tẹ́lẹ̀ ká tó bẹ̀rẹ̀ oore má dà sọ mọ́ tó lọ́n bí mi léèrè pé ọ̀rẹ́ mi tó ti jáde ni ìbò ló wà báyìí kí ni condition akóṣìbérò ni jẹ́ kó máa kóṣì ẹ̀ lọ kéèyàn máa rán mi létí ọ̀rọ̀ ẹ̀ ó máa bí mi nù ni jẹ́ kó kóṣì ẹ̀ síwájú ọlọ́run jẹ́ kí n pàdé ẹ̀ mọ́ láíláí o ti gbọ́ kí ni nǹkan tó fẹ́ máa tà kí ni nǹkan tó fẹ́ máa ṣe sọ nǹkan tó fẹ́ máa ṣe fún mi bówó ṣe wà ńlẹ̀ ń sìn kó jẹ́ kí n mọ̀ o ti ń tún aṣọ ṣe má bẹ̀rẹ̀ látòrí mọ́tò má sọ fún kó fẹ́ di dílà. <laughs> dá oúnjẹ ò tí rẹ̀ di sọ̀rọ̀ wọ́n ní kí n bẹ gbélé wa kò sì máa fi calm down náà kí n fi ṣoúnjẹ tán. wọ́n nìkan tó fẹ́ bí mí àbí. no èmi kàn ń wo pé bóyá o ní nǹkan kan tó fẹ́ bá mi sọ ká discuss ẹ̀. no feel free anything tó bá wà. máa dẹ̀ bá mi sọ àwọn àpapọ̀ talk about it. Nothing. Go sí nǹkan. Okay. Mm. All right. Yeah. Okay. All right. Let me go back to the kitchen. Thank you. All right. Torí ẹni tí mo fi ń kú lọ. Torí ẹni tí mo fi jẹ̀yà. Kò fi. Ṣé kìí ṣe pé títí lẹ́yìn ọtí mo pín ìrìnàjò lóyún fún mi ìtàṣà? Ó ṣe é ṣe lẹ́nu jọ́ mẹ́ta Ah, kó má tiẹ̀ lọ bọ́ mi ní ẹgbà mi. àbí ọmọkùnrin yìí ti gbọ́ nǹkan kan ni ó kàn ń wà múdì láti bí ẹnujọ́ mẹ́ta ni àbóhùn náà ti jáde sọ̀rọ̀ yìí wọ́n ti sọ fún pé mi ò ní lè ná ọmọ láyé mi. Ah, kó má lọ jẹ́ wípé àkàrà mi ti padà ti sépo tòrẹ́ni tí mo fi gbà wẹ̀ ṣé o sọ fún àwọn tó pẹ́ pé ìjọba ah that's very good that's very good pẹ̀lẹ́ ẹ wàá tó mi ah. ó mọ̀ pé mo fẹ́ràn ẹ̀ gan. bẹ́ẹ̀ ni sà. and um, o mọ dọ́tà mi. bẹ́ẹ̀ ni sà. o mọ dọ́tà mi. bẹ́ẹ̀ ni o mọ age tó pé ní last birthday yìí. which means bí ó ṣe gba six months lọ́wọ́ ẹ̀. nǹkan tí ẹ wá ń sọ fún wa ni wípé kò rí èmi ní rí bàbá dáàdì. o mọ̀ pé mi ò burú mọ́ yín. mo notice pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí o ò rílì wàá jà bó ṣe wàá jà tẹ́lẹ̀tẹ́lẹ̀. mo ní malaria ni sá. oh malaria malaria oh, well it's okay normal kéèyàn ní malaria normal kéèyàn ní malaria eh but then mo tún wá béèrè lọ́wọ́ ìkejì ẹ̀yẹn tó sọ fún mi pé òun bì hmm? come come come come I understand I understand I understand I want you to feel free be free with me okay hmm. ṣeré kò sí nǹkan tó ń bọ̀ lókè tí lẹ́ẹ̀ gbà o and once you have that confidence in me you should be able to tell me things my dear what is the problem. mo lóyún ni sir olóyún olóyún well ó normal kò lóyún because um, at your age a lè sọ pé ìwọ lóyún i mean you are over eighteen but ta lẹni tó fún ẹ lóyún ẹ ẹwà ẹwà ẹwà ẹwà ẹwà ẹwà i have said it má jẹ́ kẹ́rù báyìí fọkàn ara ẹ̀ balẹ̀ talk to me talk to me like father okay talk to me sálẹ̀ tó fún ẹ lóyún. ẹnjìnìá Báyọ̀lé ni sá. ẹnjìnìá Báyọ̀lé no ṣe àbúrò mi. bẹ́ẹ̀ni sá. are you sure? ah no no no no no that's impossible that is impossible hello Báyọ̀ hello hello hello hello hello. na na wait wait wait wait what is all this nonsense tí mò ń gbọ́ yìí. màá fẹ́ gbóhùn sókè fún gbóhùn sókè fún. kí ni gbogbo nǹkan tí mò ń gbọ́ yìí. wá ẹwà tó mi lọ fóun lóyún. ẹ sá àtijọ́ sọ̀rọ̀ a máa ń yanjú ẹ sá. a professional engineer and a married man for that matter how can you stoop so low ìwọ sí ẹwà tó mi. no this is unacceptable. I cannot take it. àwọn yanjú ẹ. Eh, eh, wait wait wait wait wait sort kini ṣé kò ń ṣe pé òun contemplate abortion My friend, you know me too well. I will never be a party to abortion. No. Ṣáìsà mi kì í sọ̀rọ̀ yẹn ìyàwó mi wà ní ẹ̀sà ó ti kọjá nǹkan tẹ̀rù sá o. Èmi ìṣòro abortion fún yá ní kẹ́ ẹ̀ calm down kẹ́ ẹ̀ ní sùúrù. Gbogbo bó ń sọ kẹ́ fún mi jàre mi ò gbẹ́ dáadáa. Mi ìwà ẹ̀kọ́ mi lè jẹun sílẹ̀ àmì ìjà kó má ti pọ́ǹsì oúnjẹ fún mi. Ó dàbí ní pé bí yá títí láyọ̀ títí mọ bó ṣe lọ. Ẹ ẹ́ ó ti mọ̀ kẹ́ báwo ló ṣe ṣe. mi ì sọ fún aṣọ mi Yeah, eh, eh, eh, okay, okay, okay, okay, okay, okay. This, this is it. This is it. This is it. Um, take it calm, be cool, then mad lonely. While somewhere go hang around, okay? I'll, I'll sort it. Trust me. I'll sort it. I'll sort it. I'll sort it. But mind you, we are still going to treat that case. Sigiba Wolugi, ẹ jẹ́ toke gbé We are still going to treat that case, but I'm on my way now. Mumbo. Mumbo. Mumbo. okay? Just hang around. Ẹ ah, eh, ṣe ẹ ṣe ẹ ṣe sá ẹ ṣe sá. All right, okay. Ah, màámi, ah, pẹ̀lú gbogbo bẹ́ẹ̀ ṣe báyìí mi eh, tó ẹ tún expect pé kí n fògùn dé báyọ̀ ńlé mọ́lẹ̀ tẹ́dẹ̀ mọ̀ pé mi ò lè bímọ mọ́ rárá ṣe mọ̀ pé bẹ́ẹ̀ ṣe báyé mi jẹ́ nìyẹn bẹ́ẹ̀ jẹ́ kí n fi akin sílẹ̀ ah, ah, màá mi. ẹ káàsán o. ẹ ẹ ló ah, bàbá ọkọ mi ẹ rọra sà. ẹ káàsán ẹ káàsán sà. ẹ ṣe. yes sir. àṣẹ bí ìwọ̀n ṣe rí rèé àṣẹ lóògùn ni ẹ oògùn ló fi ń gbọ́mọdò akọ ìbẹ́pẹ tí ò lè bímọ ni ẹ ah no sir. ah rárá. ojúlójú ń bọ́mọ lójú ni. ah rara, rara. ẹ gbà mí. rárá sá. ojúlójú ń bọ́mọ lò. ah no no no. Ah. ṣe nǹkan tẹ̀rù sá. Hmm. kí wọ́n rò. Ah, rárá kò ṣe kọ́. Eh, igi tí ò bá da náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ò lè ṣe sóore. Ah. Ah, mo yọ̀ fún ẹ o ṣé orí ń bi tó o bá dé ibi tá a fẹ́ gbégi sí ní ara obì ẹni lálẹ́ yìí ń bẹ̀. Ah. listen mo fún ẹ ní three hours three hours kó o wọnú ilé ń bẹ̀ yẹn ah. kó o kó gbogbo ẹyẹ àti èyí tó fúyẹ́ èyí tó wúwo èyí tó kéré èyí tó pẹlẹbẹ kó o kúrò nílé yìí. ẹ má ṣe bẹ́ẹ̀. mo ti ṣe ọ̀rẹ́ ah. bì. jẹ́ n kí ọmọ mi ẹnjìníà alálùbáríkà ọmọ. hello ẹnjìníà máa bọ̀ nílé báyìí ah! báyìí báyìí báyìí ah! báyìí òṣàbùnmi ah! ló gbé sílé. mo gbẹgbẹ mi wúrẹ kí màdà ń bá máa bímọ ilé lọ́ọ́ máa bímọ sí àjọ máa kọ́mọ lọ́tún yóò sí ni. wàá mi ò lè ṣàmì yẹn because I am I prefer kó bí hospital to want to take care take care of ọmọ and everything will be fine. ọ̀gá eh? ẹ ṣàmì rẹ̀ yorùbá kò ní ní àmì kan bá ní wíwá òkè ìfọ gbẹgbẹ ní wíwẹ ṣàbọ díẹ̀ kò ní sí wàhálà ìjọba àdàmbá máa bímọ ni ó dẹ̀ wà dùn mí ṣá planning pé tí màdàm bá bímọ ṣáláṣọ méjì eh. máa wọ kọ́njọ́ bá bí kó bá tún jíjọ́ kẹjọ ńjọ́ òkú wọn máa wọ kejì rẹ̀ ṣùgbọ́n ọ̀gá ẹjẹ́ kí n tọrọ nǹkan kan lẹ̀ kí màdàm tóbi tó rọ́ọ̀nì pẹ́ bí kó bá jíjọ́ òkú mọ́ ẹjọ́ torí ọlọ́. kí ló fẹ́. ẹ jẹ́ kí n ṣeré ńjọ́ òkú mọ́ màdàm. ẹ o lè ṣeré o lè fo géètì fo kéńké ayé ní ìyọfọ lọ́jọ́ yẹn yẹn ló no wait slow down ìwọ ló máa kọrin nígbà tó mọ ọmọ tèmi. Ah! mo kọ àbí bí wíìlì tọ̀wọ́ ni. that would be interesting. bí wíìlì tọ̀wọ́ ẹni máa bímọ títí ẹni máa bímọ yáúnyáú àbọ̀ ọlọ́mọ yọ tí ọ̀dọ́ ni túláàsì kó bọ́ lọ́mọ yọ kó bọ́ lọ́mọ jó tàǹtà ẹni máa bímọ títí àbọ̀ ọlọ́mọ yọ tàǹtà ọ̀dọ́ ni túláàsì kó bọ́ oh, lọ́mọ yọ kó bọ́ lọ́mọ jó. ṣé gbogbo ti ń ti tán fún ẹni wájú yọ̀ fún mi. nígbà yìí kọ́lẹ́ náà kàpé àmú ọmọ sẹ́yìn rẹ̀. mo dúró dúró. mo máa duro duro duro, dúró yé mo duro duro. mo duro nitori ife. mo duro nitori ife ife ti kò lópin mo dúró nítorí ìfẹ́ mo dúró nítorí ìfẹ́ ìfẹ́ tí kò lópin ìyà tí mo jẹ yìí mi ò fẹ́ kó lọ lásán ìyà tí mo jẹ yìí jọ̀wọ́ san fún mi o má fún mi lówó má fún mi nílé má fún mi láṣọ má fún mi ní mọ́tò ìfẹ́ ni kò fi san fún mi ìfẹ́.